والشهر الحرام والشهر الحرام والهدي ذلك أن الله يعلم ما في السماوات وأن الله بكل شيء عليم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún òjíṣẹ́ ńlá anábíwá muhammad sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ tí wọ́n jẹ́ ìyá wa mùmìnì bákan náà gbogbo àwa tí a ń bẹ ní ojú pọ̀nà ìlànà tánàbíwá muhammad sallallahu alayhi wa sallam fi lélẹ̀ kí ọlọ́run bá má mú ẹsẹ̀ wa kúrò ń bẹ̀ láéláé lẹ́yìn eléyìí akírawa <clears throat> pẹ̀lú gbólóhùn àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí àjẹjẹ tán rẹ̀ kó máa bẹ́ni kọ̀ọ̀kan wá gbé títí láéláé àmín nítẹ̀síwájú bíi ti abátẹ̀síro adélànà à ń ṣàlàyé fún wa òfin ọlọ́run lérí ọ̀rọ̀ ọdẹ ṣíṣe dídẹdẹ àwọn ẹranko pàápàá jùlọ <clears throat> nígbàtí a bá wà nípò ẹni tó gbé ara mi yálà gbígbé ara mi ti umra àbí gbígbé ara mi ti hajj èyíkéyìí nínú ihram tí a bá wà nípò rẹ̀ ti hajj ni àbí ti umra àlàyé tí a ń ṣe lánàá òun náà ni òfin ọlọ́run lérí ẹ̀ wípé ìdẹ́dẹ́ ó dé fún ẹni tí ó bá wà nípò yìí ẹnikẹ́ni tó bá wá dẹ́dẹ́ nígbà tí ó wà nínú ara mi kí ni ìtanràn in tó ṣeun àṣàlàyé ẹ lánàá ṣùgbọ́n àwọn àlàyé kan tún bẹ lábẹ́ òfin ọlọ́run ọba yìí èyí tó ṣe pé pẹ̀lú ògo ọlọ́run lónìí a ó tún kẹnu bọbẹ̀ àwọn abẹ́lẹ́ wọn bá nu tóbi rẹ̀ ọlọ́mọṣẹ́ ìjọ ṣe wá láǹfààní. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذو عدل منكم هديا بالغ الكعبه أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام túmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ọba tó ṣe pé do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá di jọgbìn di alqiyama ọlọmọṣẹ ìka ẹnì kọ̀ọ̀kan wa sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu la taqtulu as-sayda wa antum hurum ọlọ́wọ́n bá ní mo pè yín onígbàgbọ́ òdodo ẹ̀yin tí ẹ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tẹ́ ẹ gbà pọ́ lọ́wọ́n ọba nìkan òun ló ní hako rububiya òun ló ní hako olohiya bẹ́ẹ̀ sì ni òun lọ́ba tó ní laul asmaul husna wasifatil uliya òun ló ní àwọn ìròyìn èyí tó ga jùlọ òun ló sì ní àwọn orúkọ èyí tó rẹwà jùlọ tí ò láfiwé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gba àwọn nǹkan wọ̀nyí gbọ́ tẹ́ ẹ sì gba pánẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run bá lòun pè wá tọ́lọ́run bá ti pè wá bẹ́ẹ̀ ó fẹ́ fún wa lófin ni torí pé gbígba òfin ó gbúdọ̀ ní í ṣe pẹ̀lú ọkàn tó ti gbàgbọ́ ọkàn tó gbàgbọ́ láwa máa fún lófin ṣe báyìí má ṣe báyìí ṣùgbọ́n kan tí ò gbàgbọ́ kò sí kankan nínú òfin tó ṣe tá a ti tẹ̀lé ọlọ́run ọba fi ṣáájú ọ̀rọ̀ pé yá ẹlẹ́dínà àmọ́nú ọlọ́wọ́n bá ní mo pẹ́ yín tẹ́ gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ látàkùtùlù sọ ìdá wa antum hurum ọlọ́wọ́n bá ní ẹ mọ́ pa ẹran kankan asoid ó náà ni ó wá ní masdar ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ó náà ni ẹran tá a pa ọlọ́wọ́n bá ní ẹ pa ẹran kankan. ẹ má ẹran kankan kẹ wá pa wá tẹ ẹ wà nípò ẹni tó gbé ara mi ẹ ṣe bẹ́ẹ̀ nígbà ẹ bá ara mi ẹ dẹdẹ orí ilẹ̀ gbogbo àwọn àlàyé yìí la ti ṣe lánàá ọlọ́run wa ni máa ń kọ́ tálẹ́ àwọn ohun نحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة ألو بني ومن قتله منكم متعمدا ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni man ẹni tó rí ó jẹ́ lílẹ̀ umum ẹnikẹ́ni ọjọ́kùnrin ni àbójóbìnrin ni ẹni ojólówó ó jẹ́ man yẹn yufidul umum ọlọ́run ọba ní ẹnikẹ́ni wà máa ń kọ́ tẹ́lẹ̀ hù mí kún ẹnikẹ́ni tó bá pa ẹran àbí tó bá dẹdẹ nígbà tó gbé ara mi nínú ẹ̀yin mùmíní nítorí pọ́lọ́run ọba òkú lẹ béèrè lọ́wọ́ kèfèrí kó ṣiṣẹ́ hajj ọlọ́run ọba sọ pé mí ń kún nínú ẹ̀yin mùmíní tá a bẹ̀ ní tá a gbèsè hajj lé lọ bí kèfèrí kan bá lọ ṣiṣẹ́ hajj tí ò bá gba Islam ó kàn ṣeré lọ lásán ni. ọlọ́run ọba lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ nínú yín mútàmídà ní ti fífojúlẹ̀ tó mọ̀ọ́mọ̀ tó fi ṣe àwọn àáfàá wọn wá kojú bọ àyè ìpọ́lọ̀ wọn bá ó sọ wípé ẹni tó bá mọ̀ọ́mọ̀ sẹ́ni tí ò wá mọ̀ ń kọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tó ní ìbéèrè kan béèrè lánàá torí pé ó ṣeé ṣe ẹlòmíín lè ó ti lè wà nínú ara mi kó wá ṣe wípé iṣẹ́ ọdẹ ṣíṣe mọ́ lára ó ti gbàgbé bó ṣe rí ehoro kan tó kọjá bó ṣe gbáyanu ó ti pátán ló bá fà á ń bọ̀ àyàn ni pé ah alájí ẹ ti gbàgbé rẹ mà wá nú ara mi ó ní subhanallah òun ti gbàgbé ìjọrọ ta ìtànà yẹn sókanru ẹni bẹ́ẹ̀ abẹ́ni tó tiẹ̀ ṣe wípé ó mọ̀ pé òun bẹ nínú ara mi ṣùgbọ́n ti gbàgbé ìdájọ́ yẹn ó ti gbàgbé ìdájọ́ yẹn kò rántí mọ́ pé ẹ̀ṣẹ̀ ni kóun ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n rántí pé òun wà nù haram ó lè jẹ́ bẹ́ẹ̀ abẹ́lómi tiẹ̀ ń bẹ tó ṣe wípé ọ̀tọ̀ ni tó fẹ́ lẹ tó ń lé ṣàdédé òun náà ni ntólẹ̀ ó bá bá ehoro kan ó bá kú àbí tiẹ̀ lánìyàn pé fẹ́ pa ó bá lẹ̀ nǹkan mọ́ nǹkan yẹn bá kú xátà àṣìṣe nìyẹn àwọn àfáà wọn ní sẹ́ni tó bá ṣe pàṣìṣe òun ló fi pa nǹkan tó sì wà nínú harami àbí tó bá ṣe wípé ó ṣèèsì sídàájọ́ tá a fẹ́ sọ yìí náà sọ ń bẹ lórí àwọn ẹni yẹn torí pé nítorí àwọn bá ń sọ ni pé wàá máa ń kọ́ tálẹ̀ hù mí kún muta amidan ọlọ́wọ́n bá ní muta amidan tó mọ̀ọ́mọ̀ ọlọ́wọ́n bá sàdá yẹn rí mi mọ̀ọ́mọ̀ ọ̀rọ̀ yìí àwọn àfọ onímẹ̀sìn kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn àwọn jùmùhúrù ìmáàmù abu hanifa kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn ìmáàmù malik ìmáàmù shafi'i gbogbo àwọn wọ̀nyí gbogbo wọn panupọ̀ lérí wípé alhamidu wà nẹ́ẹ̀sì wàlímùtì ọ̀sáwà ó ni ó ṣèèsì ni ìdájọ́ yẹn náà ó ṣe déédéé ìdájọ́ ẹni tó máa mọ̀ ìta lẹ́ni tó máa mọ̀ ìtanràn tí ó san náà lẹ́ni tó ṣe èsì náà ó san. wọ́n wá bí wọ́n léèrè wípé ṣe bí ọlọ́run ọba sọ kò dákò sọ pé tó bá ṣe èsì ọlọ́run ọba ní muta amidan téèyàn bá mọ̀ ọ́mọ́ ọlọ́run ọba sọ. àwọn wa ní ìrí tó fi jẹ́ bẹ́ẹ̀ ó náà ní wípé nínú ṣẹ̀ríà ẹni tó bá ṣe èsì tó máa mọ̀ pààyàn wọn ó po náà padà àbí kó sanwó ẹ̀mí kó sàtàrà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá ṣèèṣì pààyàn lápèjúwe tá a la lè sọ pé ó ṣèèṣì pààyàn ó náà lẹni tó ń gun ọkọ̀ lọ ó ń wa ọkọ̀ rẹ̀ lọ sáré lẹnìkan bá jánà ó bá kọlu ó bá pa ẹni yẹn ẹ rí i pé kò lánìyàn pé òun fẹ́ pààyàn jẹ́jẹ́ ní lọ irú ẹni yẹn pààyàn nìyẹn nínú sẹ̀ríà ṣùgbọ́n ó ṣeé sì pààyàn abẹ́ni tó ṣe wípé òun ó ń ṣọdẹ ó wá rí nǹkan kan lọ́ọ̀kan ah, ìgalàre bó ṣe tá ń bọnu asẹ́nìkan ló ló bẹ̀rẹ̀ tí ń kọ́bẹ̀ ìgalà ló ń pè bó ṣe tá ń bọnu gbà tí ó débẹ̀ lọ́ba pariwo yẹn yẹn máa gbà hùn irú ẹni yẹn kéèyàn ó dẹdẹ nǹkan tó lẹ́tọ̀ọ́ ni àmọ́ n tó lẹ́tọ̀ọ́ ló fẹ́ẹ́ ṣe ó ti bẹ̀ wá já pópá yẹn irú àwọn nǹkan nínú ṣẹ̀ríà Islam ìdájọ́ wípé ó ṣe sí ni bó wá ṣe wá ṣèṣì yẹn tó nínú ṣẹ̀ríà onítọ̀hún ó padà san ìtanràn náà yálà ó mọ̀ọ́mọ̀ pààyàn ó jọ pé ó mọ̀ọ́mọ̀ àbóṣe gbogbo ẹ̀ ló kò sí kan tó lọ àwọn àfáà wa dúró lórí ìyẹn wípé kódà kí èèyàn kéèyàn mọ̀mọ́mọ́ kó ṣèṣì wọ́n wá ṣe kíyàsí ọ̀rọ̀ tí ẹni tó pa ẹran kan nígbà tó ń bẹnu ara mi tó ṣèṣì wọ́n gbé dájọ́ rẹ̀ yẹn náà lérí bíbà tó yẹn pààyàn tó ṣèṣì pààyàn ìṣèṣì pààyàn yẹn kò ní sọ pé kó mọ̀ sàtàràn eléyìí làwọn jùmùúr òní wọ́n dúró lé lérí bákan náà àwọn jùmùúr wọ́n tún dúró lérí ẹni tó bá ṣe wípé ó ṣèṣì bà nǹkan oníǹkan jẹ́ nínú ṣẹ̀ríà Islam kò ní lẹ́sẹ̀ ni ṣùgbọ́n yóò san owó ní tó bàjẹ́ ẹnìkan páàkì ọkọ̀ ọ̀lẹ̀ ẹnìkan wá fẹ́ pẹyẹ ìgbà tí ó sọ òkúta ọba lọ bá gíláàsì ọkọ̀ ọlọ́kọ̀ ọba fọ́ a mọ̀ pé kò mọ̀ọ́mọ̀ ọ̀tọ̀ ní tó fẹ́ẹ́ ṣùgbọ́n yóò rà nínú ṣẹ̀ríà látara àdé eléyìí làwọn jùmúrù fi dúró lẹ́rìí wípé ẹni tí ò mọ̀ọ́mọ̀ abógbàgbé tó wá lọ pa ẹran tó sì wà nínú harami onítọ̀hún náà yóò san ìtanràn gẹ́gẹ́ bí ẹni tó màmá wọ́n nítorí pé muta'ammida tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ yẹn ó kharaja rẹ̀ ní makharajal ghalib torí pé a gbé ipò rẹ̀ lérí wípé n tó wọ́pọ̀ ni kéèyàn fẹ́ dẹdẹ kó màmá pé mo fẹ́ dẹdẹ lábẹ́ rẹ̀ àtẹni tó ṣèṣì àtẹni tí ó gbàgbé gbogbo ẹ̀ náà ti kó sábẹ́ ẹ̀ làwọn kan náà àwọn jùmúrù fi gbogbo àwọn jùmúrù fi dúró lórí wípé àtẹni tó mọ̀ àtẹni tí ò mọ̀ mọ̀ gbogbo wọn ni wọ́n sàtẹ̀ràn. yà ayọ́ lẹ́dí iná يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله من والله عزيز ذو انتقام ọ̀rọ̀ àwọn lérí ẹni tó bá ṣèṣì tó pa ẹran nígbà tó ń bẹ ẹnu haram àwọn ní ìtanràn tá a sọ lánàá náà onóòsàn ṣùgbọ́n afáwa ibnu hasmi kọ́lọ́mù ọba kó bá kẹ́ wọn àwọn sọ pé lọ́dọ̀ tàwọn kò ní í san ìtanràn nítorí pé n tó hàn nínú àyà Qur'an ọlọ́run ọba sọ wípé mútàmídá tó màmá ntọ́lọ́ ń sọ nìyẹn tó bá yẹ pé tó bá sí ìsìn ni ọlọ́run ó sọ náà torí pé ọlọ́run ó sọ pé ẹnikẹ́ni tó bá pa ẹran tọ́lọ́run wá ní ẹnikẹ́ni tó bá pa ẹran yóò sàn tán tẹ́kí bọ́lọ́run bá ṣe sọnù á sọ wípé bọ́lọ́run ṣe kó papọ̀ yẹn ó ti kó sínú àtẹ̀ntó mọ̀ọ́mọ̀ àtẹ̀ntí mọ̀ọ́mọ̀ in tó fi mọ́ ọlọ́run tó specify tó ní wàmọ̀ńkọ́tàlàwù mi ń kún mútà àmìdán tọ́lọ́run ṣàdáyẹn rí ẹ̀ ìdájọ́ yẹn lérí ẹni tó mọ̀ọ́mọ̀ nìkan ni afa ibn hazmi àwọn khalafa jumhur lórí ọ̀rọ̀ yẹn àwọn wá kó àwọn àwùjáre wá pé tá a bá wo àyà yẹn níbi tó parí sí ìtọ́lọ̀ wọn bá ń sọ pé wà mọ̀ ní àdà ẹnikẹ́ni tó bá wá sẹ́rí padà tó bá wá tún lọ pa ẹran nígbà tó ń bẹ nínú harami kí lọ́lọ́wọ́n ọba ló ń ṣe fún. ọlọ́wọ́n ọba yóò padà yarú lára rẹ̀ yóò fìyà jẹ ìntàsímọ̀ ni pé ìntẹ̀ èèyàn bá fa ìmọ̀ ṣe ntẹ̀yàn bá ṣèṣì ṣe ọlọ́run ọba kì í bá yẹn wí lérí ẹ̀ a jẹ́ wípé aya yìí tá a bá wo dáadáa àwọn tó mọ̀ọ́mọ̀ ọlọ́run ọba ń bá wí ìyẹn nínú àlàyé ti àfàwà Ibn Hazmi torí pé n tó lọ parí aya yẹn ni pé ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ ṣe bẹ́ẹ̀ fayantekimu ọlọ́run ọba yantekimu lọ́wọ́ mínú ọlọ́run ọba yóò yarọ́ yóò fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ yẹn bá sì ṣe èsì ṣe nǹkan ọlọ́run ọba yìí fìyà jẹ yẹn lérí ẹ̀ torí pé ń bẹ nínú àyà Qur'an tọ́lọ́wọ́n bá ti ń sọ fún a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa laysa alaykum junahun fima akhtatum bi walakin ma ta'ammadat qulubukum ọlọ́wọ́n ní ẹ̀ lẹ́sẹ̀ lérí ń tẹ́ bá ṣèṣì ṣe ṣùgbọ́n tẹ́ bá mọ̀ọ́mọ̀ ṣe òun lẹ lẹ́sẹ̀ lé lórí àyà Qur'an ni so àfọwọ́ ibùdó hasim wà lọ mẹ́lẹ̀ yìí wá láti fi ṣẹ̀rí wípé àyà yìí tó bá ṣe wípé ó kó ẹni tó ṣèèsì ṣe é sínú ni ọlọ́run ò ní sọ pé òun ó fìyà jẹ àwọn ẹni yẹn wọ́n ní lọ́dọ̀ tàwọn ìdájọ́ yìí ó ń bẹ lórí ẹni tí ó bá mọ̀ọ́mọ̀ tó bá pa ẹran ó mọ̀ kó ń bẹ nínú harami ó sì mọ̀ dájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ tó wá mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ pa ọ̀rọ̀ tí wọ́n yí wallahu alam ọ̀rọ̀ tó níwé tì ní ọ̀rọ̀ tó fẹsẹ̀ rìn lẹ́ni ní ìwòye sí tiwa ọ̀rọ̀ àwọn jùmùúr ọ̀rọ̀ gidi ni tó sì fẹsẹ̀ nílẹ̀ àmọ́ pẹ̀lú bá a ṣe wo ọ̀rọ̀ Ibn Hazmi ọ̀rọ̀ rẹ̀ yẹn ní wètì tókòtà bá ní ká wo nọ́ọ̀sù Qur'an in tó clear nu Qur'an tí ò ní ìdí ká mọ yí túmẹ̀ ọlọ́run ọba sọ pé muta'ammidan tó bá yẹ pé ẹni tó ṣe ṣe wà ń bẹ ọlọ́run ó sọ náà látara àdé eléyìí ọlọ́run ọba jẹ́ kó yẹ wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ tó wà nínú haram tó wá lọ pa ẹran irú onítọ̀hún ìdájọ́ tí ó ṣe tó bá ṣe irú ẹ̀ á lè ṣàlàyé rẹ̀ fún wa lánàá ọlọ́run ọba ní fàjásà ọ̀hún mẹ́sàlùmọ́ kọ́tàlámínà nàám ìtanràn tónítọ̀hún ó san ó náà ní irú ẹran èyí tó paun ó náà ní ó fi sàtàràn ẹ̀ irú ẹran tó pa yẹn àwọn àáfàá wọ́n ní kì í wá ṣe pé dandan òun ni kó ṣe wípé ẹran yẹn náà wá jọra wọn wọn ní ṣíbùú ni a wàá wo àpèjúwe tó jọ àpèjúwe tó jọ kì í ṣe pé dandan kó ṣe pé owó orí rẹ̀ yóò jẹ bákan ìdí yìí tó fi jẹ́ pé ọlọ́run ọba ẹ wàá lọ wá àwọn tó jọjọ pọ́n onídéédé méjì àwọn náà á sọ wípé ẹ ló pa ntí ó ntó jọ ògòǹgò nìyí tí ó pa láti fi ṣe sọdákọ̀ fáwọn aláìní ehoro ló pa ní tí ó pa padà nìyí láti lè fi san ìtanràn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lọ́lọ́wọ́n bá fi pè ní fàjàzá omísìlù mọ́kọ́tàlámínà nàám ó lè má jẹ́ nǹkan yẹn gángan ṣùgbọ́n mísìlù ní tó jọ òun ni ó lọ pa tó bá wá pa nǹkan yẹn òun ni ó wàá fi san ìtanràn lérí wípé ó pa ẹran nígbà tó ń bẹ nínú ọ̀hún. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبه أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتكم الله منه والله عزيز ذو انتقام máwọn táwí ó ṣẹlẹ̀ lásìkò arákùnrin kan ó wà nípò ẹni tó gbé ara ń wá pa abdọ́bùrù lọ́dọ̀ àwọn alárúbáwá ẹranko kan ní inú àwọn ẹranko tí wọ́n máa dẹ̀dẹ̀ rẹ̀ dọ́bùrù ó lẹ́tọ̀ fún wa láti pa ànábì fún wa nígbà láàyè pa lè pa ṣùgbọ́n náà àwọn ẹranko abìjà ni àwọn ìran kọlọkọlọ àwọn ìran ẹranko báyẹn ni ṣùgbọ́n anabi nínú àwọn tá a lè panú àwọn sìbá tó lẹ́tọ̀ọ́ tá a lè pani arákùnrin yìí wá ń bẹ nínú ara mi ó bá wa pa Jábìrù wa béèrè ó wá ní sa'altu rasulallah sallallahu alaihi wa sallam ó ló ń béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wa a ní dọ́bọ̀ì wípé téèyàn bá pa ẹran yìí kí lèyìn ó fi san ìtanràn rẹ̀ arábìnrin fakọ́lá ó wọ sọ́ìd pé ìyẹn túmọ̀ pé ẹni yẹn dẹ́dẹ́ rẹ̀ nígbà tó wà ní harami ló pa á arábìnrin wà yújú àlùfí kapṣu arábìnrin tẹ́ni yóò padi òun náà ní àgbò torí pé ẹranko abidjan ohun àtàgbójọra wọn yóò pa àgbò torí pé àgbò wà lárọ̀ọ́wọ́tó tó lè ríra tó bá ní ẹranko yẹn ló wá kiri ó lè má rí yóò wá pa àgbò ìyẹn túmọ̀ pé kì í ṣe pé dandan kó bẹ́ẹ̀ fàjàsá ó mítìlù tọ́lọ́wọ́n bá wí làwọn afáàfin sọ nínú ọ̀rọ̀ tiwọn wípé mísìlù tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ al-ashba'u fi sura wal-khilqa la fil qima kì í ṣe pé dandan ni kò yẹ pé tá a bá fẹ́ ta iye kan iye kan náà ni méjèèjì wọ́ọ̀tù ntójọ́ òun láàfin sí arábìnrin ìdásọ́dáwó al tó ṣe pé ẹni tó bá gbé ara mi tó bá lọ pa ẹran yẹn tó bá ti pa dọ́bìrù dọ́bù ẹ̀yà àwọn ìkookò ní mímọ yorùbá tí mo lè pé téèyàn bá ti pa anábìíní tó pa rọ́pò rẹ̀ òun náà ní kapṣu òun náà ní àgbò. bákan náà afáwa jábìr ó ló ṣẹlẹ̀ láyé afáwa umar wípé afáwa umar nígbà tẹ́nìkan pa dọ́bù afáwa umar wa pọn nítorí láṣẹ ó dájọ́ bí kapṣi kó nítorí ó lọ ra àgbò kó pa láti fi rọ́pò ìtòpa wàfíìl gazal algazal òun náà ni àwọn ẹran bíi gala ẹni tó pa gazal anabi palasẹ behanz kó lọ pa ewúrẹ́ àwọn ewúrẹ́ misoro sẹwọn àwọn náà máa ń ga bíi gala anabi ni àfọwọ́ Umar ni kó lọ pa torí pé wọ́n fẹ́ jọra wọn ní gíga ìyẹn ni kó pa kó fi rọ́pò rẹ̀ fajaza ohun mithil torí pé ó fẹ́ jọra wọn. tó bá ní ọmọ wá gàlà kiri o lè túmọ̀ tún rí mọ́ torí pé kìjọba ìbùkún kankan wọ́n ń dúró sí ọkàn rí kọjá lórí lọ ó wàá lọ láti fi ṣe sọ́dákọ̀ fún àwọn aláìní tí wọ́n ń bẹ ní haram ní kaaba ìyẹn ní òfin sàtánà wàfíìl arnab bákan náà ẹni tó pa ehoro àfọwà umar tí wọ́n lọ pa òun náà ní inaq inaq ni kò kí inak inak ni ọmọ ewúrẹ́ èyí tó ṣe pé látìgbà tí wọ́n ti bí títí dìgbà tí ó lè máa tẹ̀lé àwọn ìyá rẹ̀ lọ tó ní ó lè lọ́ máa jẹ títí dìgbà lásìkò tí àwọn ọmọ ewúrẹ́ tán pè ní inak òun náà lọ́mọ ewúrẹ́ tó ṣe wípé ìgbà tí wọ́n ti bí títí dìgbà tóun náà ó lè máa lọ jẹ kókó tí ó máa tẹ̀lé wọn káàkiri so òun ló pa tó bá yẹ pé ehoro ló pa ní tó fẹ́ jọ nìyẹn kò fi rọ́pò ẹ̀ ló fi jẹ́ pé tọ́lọ́wọ́n bá ń sọ níbí wípé ẹnikẹ́ni tó bá pa ẹran nígbà tó bá ń bẹ ní arami tó gbé arami tó sì mọ̀ọ́mọ̀ fàjàsáhùn mísìlùmọ́ kọ́tàlámínà nàám ntí ó lọ pa náà ni tó ṣe déédéé tó jọ òní ó pa padà láti ṣe sọ́dákọ̀ fáwọn èèyàn tí wọ́n ń bẹ ní kaaba àwọn masakin àwọn aláìní tí wọ́n ń bẹ ń bẹ tí ò bá wá lágbára eléyìí ẹ̀hẹ́n. ìtawá ni ó ṣe yìí kì í ṣe pọ́n náà ni ó kàn lọ dá ṣe fún rẹ̀ ó lè má yí òun àwọn tí wọ́n jẹ onídéédé méjì àwọn ni wọ́n jẹ́rìí sí pé èyí jọ èyí ló kọ́ pa ó jọ ń tó pa lóòótọ́ ẹranko yìí ló jọ ó pa eléyìí àwọn oníméjì onídéédé méjì yẹn ni wọ́n fẹnu kò lérí ẹ̀ pé nǹkan báyìí ni kò pa kó o fi lè san ìtanràn ẹran tó pa nígbà tó ń bẹ nínú haram hadiyan ó wàá pa ní ti sàárà ní ti ìtọrẹ àánú ní ti fífún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ láì ní gba nǹkan kan lọ́wọ́ àwọn wo ni ó fún ó náà làwọn masakinul haram àwọn aláìní tí wọ́n ń bẹ ní haram ní kaaba àwọn ni yóò pin fún láti fi ṣe ìtanràn baaligal kaabati ó gbúdọ̀ jẹ́ pé kaaba lónítọ̀hún ti gbúdọ̀ ṣe kì í ṣẹnu kaaba gangan ṣùgbọ́n lágbègbè kaaba hududu haram ibẹ̀ lèyàn ti gbúdọ̀ san ìtanràn náà ọlọ́wọ́n bá tún wá ń jẹ́ kó yẹ wa ìtanràn yìí àwọn àáfàá wọ́n ní kò sígbà téèyàn ò lè ṣe pàápàá jùlọ ìgbà tó o bá ń bẹ kì í ṣe pé dandan kó jẹ́ ayamu nahar tọba yà ti wà á mọ́kàwó tó kúrò ń bẹ̀ o gbúdọ̀ rí pé o gbúdọ̀ sa ìtara yẹn tó o bá wá lágbára ìyẹn láti lè ṣe ẹ̀hẹ́n. àbí kó o wá wo ohun tó fẹ́ pa yẹn tó lágbára àti lè pa yẹn ó wàá wo iye owó tó lè rà á iye owó tó lè rà yẹn ló wàá lọ fi ra oúnjẹ oúnjẹ yẹn ló wàá yọ múdù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan iye aláìní tó bá ń bẹ tí múdù kọ̀ọ̀kan ń bá kárí àwọn ló fún lóúnjẹ ní kàá bá a ṣàlàyé eléyìí lánàá. àbí iye òǹkà àwọn aláìní yẹn tó bá ṣe wípé múdù ogún ló ń bẹ ńbẹ àwẹ̀ ogún ló gbà tó bá yẹ pé múdù ọgbọ̀n ló ń bẹ níbi oúnjẹ yẹn àwẹ̀ ọgbọ̀n ló gbà tó o bá lè fún oúnjẹ ṣe sàárà gbogbo ń ta wá sọ yìí ti oúnjẹ àti pípẹran èèyàn gbọ́dọ̀ ṣe baaligal kaaba nígbà tó bá ń bẹ ní maka pàápàá jùlọ ní ààyè kaaba lágbègbè ibẹ̀ ló ti gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n àwẹ̀ o lè padà délé kó wá gbàwẹ̀ kó jẹ́ yẹn dẹ́ kó ṣe ń bẹ̀ o lè padà wálé kó wá gbáwẹ̀ ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀ọ́mà nígbà tó ń bẹnu harami tó bá ti lọ pa ẹran tó jẹ́ pípa ẹran ti sísọdẹ àwọn àfáà wọn wá jẹ́ kó yé wa wípé ọ̀nà wo lèèyàn lè fi pẹran tí èyàn ó fi kó sínú ọ̀ràn yìí àwọn àfáà lọ́nà méjì ló pín sí abọ́nà mẹ́ta àkọ́kọ́ nú ẹ̀ ìwọ fúnra rẹ̀ ó bá rí ẹran báyìí ó sì wá nu ara mi ó wá lé e, ó lé e bitapita ńgbà orí ọba pa ó ti dáná àbí ẹ pọ̀ gbogbo yín bá ń lé e kìtàkìtàkìtàkìtàkìtà bẹ́ẹ̀ ṣe ń kó kíní bu ẹnìkan náà ẹ̀ lè sọ ẹni tó pa kìí kó ìsàkó kíní bu ẹ̀ sá pa gbogbo yín ẹgbà ẹ kíní tèmi gan kọ́lọ̀ bá àtẹni àyọ̀rọ̀ ẹjọ́jọ́ ń lé náà ni ẹjọ́ dáràn náà ni àbí àwọn ti ẹ̀rẹ́ nìkan tó ṣe wípé òun dúró lọ́ọ̀kan pé wo èrò lọ jáde òun léèléèléèlé ó ti gbàgbé léèlé ẹnìkan wá pa ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀dọ̀ dáràn ìwọ tó pa yẹn tó kà sí pé o tọ́ka pé ti sáwọ́ yẹn ẹnu bó o ṣe sọ yẹn náà ìwọ náà ti kó sínú ẹ̀ أيها الذين ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يهكم به ذوى عدل منكم وديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه wallahu azizun dhu intiqam. ọ̀nà kéèyàn lè fi dẹ́dẹ́ ó ọdẹ àjọ dẹ́ ẹ tóbi mẹ́wàá tẹ̀jọ́ fẹ́ lọ ṣiṣẹ́ hajj ẹ ti gbé ara mi ẹ bá rí gàlà lẹ bá lé ìwọ náà lọ dìnnà fún bẹ́ẹ̀ lọ ẹnìkan ló ṣe pa nínú yín ṣùgbọ́n ìṣìrákù ń bẹ lérí gbogbo yín pé gbogbo yín lẹ́ẹ̀jọ pa ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ fẹ́ pa nínú Sharia Islam wọ́n ní báwo ni gbogbo wọn ó ṣe san ìtanràn sẹ́ni kọ̀ọ̀kan nù wọn oní ó san tanràn àwọn afa kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí wọn wọ́n ní gbogbo wọn ni wọ́n pawọ́ pọ̀ tí wọ́n san tanràn kì í ṣe nìkọ̀ọ̀kan lápèjúwe wọ́n pa wọ́n pe kinní kan ní zebra egbin tó bá ṣe pé egbin òun ni wọ́n pa màálù oníwòrà ni wọ́n pa rọ́pò ẹ̀ tó bá sì ṣe wípé màálù gbó ẹ̀fọn nìyẹn tó ẹ̀pẹ́ fọn ni wọ́n pa màálù tilé oníwó pa torí pé fàjàzá omithelu nítòjọ́ nìyẹn àwọn bíi mẹ́wàá ni wọ́n wá jọjọ dáwọ́ pa ó lè jẹ́ pọ́kọ ẹnìkan náà ló bá náà wá jọjọ pa màálù gbogbo wọn ni wọ́n dáràn gbogbo wọn jọjọ dáwọ́ ra màálù kan àwọn àfáà ní bí wọ́n ṣe sì kì í ṣe pé màálù mẹ́wàá ẹyọ kan ni tí wọ́n pa wọ́n jọ dáwó pa bí wọ́n ṣe nìyẹn bákan náà tó bá sì jẹ́ wípé wọn ò lágbára màálù ẹran wọ́n fẹ́ bọ́ aláìní gbogbo wọn ni wọ́n jọ dáwó tí wọ́n fi ra iye owó tó lè ra màálù wọ́n wàá mú owó yẹn wọ́n fi ra oúnjẹ gbogbo wọn ni wọ́n jọ dá láàárín ara wọn ṣùgbọ́n èyí tí wọn ò lè jọjọ dá ṣe òun làwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ ni tó bá pé àwẹ̀ mẹ́wàá ni ẹnìkọ̀ọ̀kan gba mẹ́wàá torí pé àìjọjọ́ jẹ́mi ó gbà dọ́sàn kí wọ́n gbà dé aago márùn kí mi ó gbà ẹ̀yìn ò ṣeé ṣe ẹnìkọ̀ọ̀kan gba mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá tó bá yẹ pé àwẹ̀ ni wọ́n mú èyí tán bá wá mú ń bẹ̀ ọlọ́run ò jẹ ní pápẹ́ dandan eléyìí ni kò mú yálà ọjọ́ lówó ni àbọ̀jọ́ mẹ̀kúnnù ọlọ́run ọba fílẹ̀ èyí tó bá lágbára láti lè ṣe nínú ẹ̀ bó ọ́ o lè ra irú irú pa yẹn ń jọ nínú ẹran ẹranko tilé ò lè rà á kó pa bó bá sì wọ̀ ó lè mọ iye owó tó lè ra nǹkan yẹn kó fi oúnjẹ tó o bá sì lágbára yẹn o lè wá gbààwẹ̀ iye tí oye nǹkan àwọn aláìní tí ó jẹ oúnjẹ yẹn lérí múdù kọ̀ọ̀kan bá jẹ àwẹ̀ iye nǹkan yẹn náà ló gbà èyí tó bá rọ̀ ọ́ lọ́rùn sùmọ́tẹ́ bá ti lè pọ̀ ṣe ẹnì kọ̀ọ̀kan ni ó gbààwẹ̀ yẹn pèlúpàlà yẹn yé wa so látara àdìẹ lẹ́yìn ọlọ́run ọba tó dá wa òfin rẹ̀ yóò ṣàlàyé ẹ̀ ní yékéyéké kẹ́nìkan má bàa sọ pé kò yé mi ni kẹ́nìkan má bàa wá sọ pé mi ò mọ̀ ni gbogbo àwọn àlàyé tá à ń ṣe yìí gbogbo ẹ̀ bọ́lọ̀hún ṣe ń sọ àyà kalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀ lójú ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam tànàbí sì ń lo òfin ọlọ́run ọba yìí tó fi ń dájọ́ ẹ̀ nínú hadith afa wa abu kọtaada ọ̀kan náà àwọn sọ̀hábà ní àdìsí yìí gùn wọ́n wá ń sọ̀rọ̀ nípa pé àwọn pọ̀ àwọn fẹ́ ṣiṣẹ́ hajj báwọn ṣe wá ń lọ falama ń sọ̀rọ̀ fún ahọ́rọ̀mú kúlù nígbà táwọn bọ́ sójú ọ̀nà àwọn wá débi táwọn ó ti gbé ara mi gbogbo àwọn àwọn bá gbé ara mi ilà abà kọ̀tàdà ṣùgbọ́n àbú òun ò gbé ara mi ń tiẹ̀ bí a kò láníyàn bó fẹ́ ṣe hajj òun ò gbé ara mi lam yuhrim fàbẹ́yìnàmọ́ um yẹ sírù orí ìrìn làwọn wá wà táwọn ń rìn lọ ìdírọ̀ ha humra wash àwọn bá rí zebra egbin ọba rẹ kọjá fahamala abu qatada alalhomri fa akọrọ minha atana kì í ṣẹyọ kan wọn pọ̀ sẹyìn pé àwọn zebra máa ń pọ̀ tí wọn máa sáré kọjá òun bá bẹ́gìlà sáàárín wọn ó bá pa abo wọn kékeré kan ó bá pa ìtọ́jà bò nígbà tó pa falama ata rasulallah kọlu ya rasulallah gbàtí wọn wá dọdọ anabi wọn wá ń sọ tó ṣẹlẹ̀ fún anabi wípé inna kunna ahramna gbogbo wa la ti gbé ara mi wakọdi kana abu kọtaada lam yuhrim ṣùgbọ́n abu kọtaada nínú wa òun ò gbé ara mi tiẹ̀ fara ayina humra waashi abáwárí àwọn egbin zebra àrí wọn tí wọ́n rí kọjá fahamala aleya abu kọtada fa akọra mina atana ṣùgbọ́n abu kọtada ló bẹ́ gila sáàrin wọn ó pa kan nínú wọn fanazalina gbogbo wa tá à ń lọ àwọn náà lórí nǹkan ọ̀gbun abásọ̀kalẹ̀ ọba gbede àwọn ọmọ ti pa ẹran fa àkálínà mi láàmìá ni o ṣùgbọ́n àkọlẹ̀ apá o Abu Qatada ló pa àwọn jọjọ jẹ́ summa kulna abawa sọ wípé ana akulu lahama sọ́yìdín wà nánú muhrimun ẹ mà gbọ́n náà ṣé a tún lè máa jẹ kínní yìí ọdẹ là á mọ̀ a sì wà nínú harami wọn là bá ń bira wa bẹ́ẹ̀ fa amalina ma bakiya min lahmiya aban ẹ wo ẹ má jẹ́ àjẹmọ́ o ṣùgbọ́n ẹran tó kù ẹ má jẹ́ àdánù ẹ jẹ́ àdìmẹ́rù ẹ jẹ́ àwọn ọlọ́dọ̀ ànábì ká gbọ́dọ̀ àjọ ẹ̀ tó wáyé pé alẹ́ tọ́ka jẹ àmọ̀ tẹ́pẹ́ alẹ́ tọ́ka jẹ ni ká máa bá yòókù lọ wọ́n bá mẹ́rù gbàtà sọ̀rọ̀ anabi ni minkum ahadun amarahu an alayya aw ashara anabi ni gbogbo yín tẹ̀ jọ ń lọ yẹn sáré nìkan nínú yín tó pa àbúkọ̀tàrà wípé ẹran lọ́lọ́ ọmọ pé wọ́n ò sínú àwa gbé ara mi bá a pa sẹ́nìkan wà nù yín tó sọ bẹ́ẹ̀ abẹ́nìkan ló tiẹ̀ júwe rẹ̀ fún pé ẹran lọ́lọ́ yìí tóun fi lọ pa kọlù la àwọn onírara òun lọ́kàn lọ́ọ́ pa fún rẹ̀ tó sì gbé wa kọlù anabi wa ni fakulu ma bakiya mi lahmiya anabi èyí tó kù tẹ gbẹlẹ wọn ẹlọmajẹ ẹlọmajẹ ẹ lẹsẹ sallallahu alayhi wa sallam akhrajahu al imam bukhari ló gbà wá eléyìí náà ń pè ní applied Eh, ansa torí pé àyàtà kà yẹn ìṣẹ̀lẹ̀ yín ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ míì ló ṣẹlẹ̀ ń bì tánàbí sì wàá apply ìdájọ́ yẹn lérí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gángan àwọn tó ṣẹlẹ̀ yìí kò jáde nínú àyà yìí ìpè téèyàn bá wà ń lọ tẹ́ ẹ pọ̀ tẹ́nìkan tóun ò gbé ara mi ń tiẹ̀ tó ń bá pa sáà lè jẹ́ sẹ́yìn pé èèyàn jáde nu àyà ṣùgbọ́n jáde nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àyà nípa sọ̀lá àṣàlà ìyẹn náà ló rú àwọn sàábé lójú wípé ẹja béèrè náà kó tó di pa àmọ́ ẹ̀jẹ̀ yókù ẹran yìí ànábi wa ni fakulu ma bakiya min lahmiya ànábi léyìí tó kù lọ́wọ́ yín ẹlọ́mọdé ẹlọ́mọdé ẹ̀ dáná kankan ẹ̀ máa bára mi yẹn lọ. látàbẹ́ bíi láti wá fa bíi ìdájọ́ mẹ́ta jáde ìdájọ́ alákọ̀ọ́kọ́ ó náà ní pé ẹ bá pọ̀ tẹ ẹ gbé ara mi ṣùgbọ́n tẹ ẹ lẹ́nìkan tí ò gbé ara mi nínú yín tó bá dẹdẹ ń tiẹ̀ tó bá pẹran ẹ lè jẹ ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì onígbé tẹ ẹ bá pọ̀ tẹnìkan ò bá gbé ara mi nínú yín ṣùgbọ́n ẹ̀yin lẹ ní dákun bá wa pẹran ká tó bá lọ pa ẹ dáràn ẹjọ́ dáràn ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta ni wípé ẹ sọ fún ẹ kàn tó wọ nǹkan tí rúgbó lọ̀kan yẹn ọ̀yàrá yìí Ah, ẹ̀yẹn dúró tiẹ̀ káyìn wà ní ara mi ẹ̀jẹ̀ lọ́pa ẹnu pẹ́ tọ́ka rẹ̀ fún yẹn ìyẹn nìkan ti tó tó bá pa á dé gbogbo yín lẹ́jọ́ dáná torí pé béèrè tánàbí béèrè lọ́wọ́ wọn ni wípé minkum ahadun amarahu sọ́nbẹ́nu yín ẹnìkan tó pa á láṣẹ pé kó lọ́ọ́ bá yín pa wá àwòyáhàmàlà àléyà àbọ̀nbẹ́nu yín ẹni tó ṣe pé òun náà fínúfíndọ̀ láti lọ́ọ́ pa nǹkan yẹn àwọn àṣàrọ̀ ìléyà àbẹ́yìn lẹ́tí ẹ̀ júwe ẹ̀ fún kọ́ọ̀lù là wọn ni rárá tọ̀ tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ anabi ní fakulu ma baqiya min lahmiha anabi èyí tó kù lọ́wọ́ yín yẹn tó ń tipẹ́ wàánu ara mi yẹn ẹ lọ jẹ anabi ṣàlàyé ìdájọ́ yẹn ó yé yékéyéké ń bẹ̀ yā ayyuhalladhīna āmanū. lábẹ́ àlàyé àwọn àfáà wọ́n tún wá ṣàlàyé fún wa ìgbà míì máa ń bẹ o lè dàníyàn kó o ti gbé ara mi kó o sì ti gbé ara mi ọ wá ń lọ jẹ́jẹ́ tiẹ̀ lọ ń lọ ìgalà kan bá ti ya wèrè bẹ́ẹ̀ nìkan ló ti ló ti ló ti dá a lóró ní bá wa ń sáré lọ́ba rí ọ lọ́ba gbá tí ọ ìwo ló sì ṣe yàrá lórí ẹ̀ lọ́ba méré nígbà tó ń méré orí pé kí ni yóò padà ah o sì rí bíi kùmọ̀ kan níwájú ọba mú kùmọ̀ yẹn lọ́wọ́ o sì rí tí ń bọ̀ lọ́dọ̀ rẹ tó bá wá pa ara mi rẹ ò bàjẹ́ torí pé o fi dáàbò bora rẹ ni gbígbé ara mi rẹ kò bàjẹ́ bó ti wulẹ̀ kó mọ́ tó bá wá pa tó bá jẹ́ ń bẹ̀ gan kò sí láì fi ń bẹ̀ nítorí pé kí ló dé lè dìfà láti lè fi dáàbò bora rẹ ni kì í ṣe pé o láníyàn pé o fẹ́ dẹ́dẹ́ o lè wáyé bẹ́ẹ̀ bóyá ẹyẹ àdàbà àbí àwọn ẹyẹlé ẹyẹlé kan sì ń bọ̀ lọ́gọ̀gọ̀ ojú ẹ èwo ní bọ̀ yìí tó sì ń ju ẹnu bọ̀ wájú ojú à bó o ṣe fi gé ọwọ́ rẹ bó o fi gbádà nu yẹn àfi pọ̀ ó bá bọ́ọ̀lì ó bá kú ó lẹ́sẹ̀ torí pé o fi dáàbò bóra rẹ ni èyí tó bá bọ́ sí pé a fi dáàbò bóra wa lérí ẹ̀ èyí ò kó sínú ìdájọ́ tọ́lọ́wọ́n bá ń sọ yìí ọlọ́wọ́n bá gbogbo àwọn àlàyé tá à ń ṣe lábẹ́ rẹ̀ yìí súnà ló gbé yẹn jáde lóun jẹ́ pé ẹni tí bá sọ pé kùránì sangiliti yóò sọnù gẹ́gẹ́ bó olùdókòwò pé sangiliti ọlọ́run ọba fi kùránì ránṣẹ́ sanabi wa muhammad sallallahu alayhi wa sallam kanabi wa ma ṣàlàyé ẹ̀ fún wa ọ̀rọ̀ anabi yóò ma ṣàlàyé kùránì iṣẹ́ anabi yóò ma ṣàlàyé kùránì àwọn ìdájọ́ tá anabi dá torí pé anabi interprete ẹ̀ fún wa ni nínú ọ̀rọ̀ ẹnu nínú ìṣe àti ìwà rẹ̀ àti ìdákẹ́jẹ́ rẹ̀ gan interpretation ló jẹ́ silent approval nìyẹn bẹ́ẹ̀ yẹn bá ṣe nǹkan kan níwájú ànábì sallallahu alaihi wasallam ànábì ò ṣe nǹkan yẹn ṣùgbọ́n ó ṣe nǹkan yẹn níwájú ànábì ànábì ò sọ̀rọ̀ ìyẹn tó mọ̀ pé nǹkan yẹn dáa ni àbáwọn èèyàn ń ṣe nǹkan kan níwájú ànábì sallallahu alaihi wasallam ànábì wá yìn wọn lórí tí wọ́n ń ṣe ṣùgbọ́n ànábì ò ṣe nǹkan yẹn àpúrúfà náà ni tó wá pé nǹkan yẹn ò dáa ànábì ò kọ̀ fún wọn gbogbo àwọn nǹkan wọn yìí súnà ló wá gbá wọn yẹn jáde fún wa láti lè mọ̀ ọlọ́run ọba lérí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ hajj gbogbo ẹnikẹ́ni tó gbèrò kó ń fẹ́ lọ ṣiṣẹ́ hajj gbogbo àwọn àdájọ́ yìí agbọ́dọ̀ mọ̀ torí bá lọ kó sínú ẹ̀ hajj rẹ̀ ò tí ì lè jẹ́ àtẹ́wọ́gbà bó ti wòlẹ̀ kọ́ mọ́ ó dìgbà tó o bá tó san hajj àwọn nǹkan tá a ṣe hajj ọ̀nà méjì ló pín sí àwọn gbogbo hajj ló bàjẹ́ san ìtanràn ó tún wá tún lọ tún hajj ṣe lọ́dún mi àwọn nǹkan kan bẹ téèyàn bá ṣe ní hajj hajj rẹ ò bàjẹ́ ṣùgbọ́n kò tí ì jẹ́ àtẹ́wọ́gbà ó dùgbà ó bá tó san ìtàn tó bá ti wá san ìtanràn yẹn tán ọlọ́run ó wá yóò tẹ́wọ́gbà ṣùgbọ́n ò ní tún mi ṣe lápòjúwe tó súnmọ́ ẹni tó ń kírun tí bá a ti wá gbé àbí kọ̀bìlì sẹ́yìn pé kò ní káńsù gbogbo òrun yẹn yọ san tanràn tó bá ti san tanràn ìrun yẹn ti pé bẹ́ẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ kan nínú iṣẹ́ hajj lákòjúwe ń tọ́ lọ ṣe hajj ó ń bẹ nínú harami òun àti ìyàwó rẹ̀ bá láṣepọ̀ wọ́n bára wọn láṣepọ̀ yóò san hajj yẹn ti bàjẹ́ kó gbàgbé ẹ̀ tó bá délé tó bá ń pè ní aláàjì kó mọ̀ dáhùn ìyókù tún dọdún mi yóò lọ tún hajj mi ṣe torí pé hajj yẹn ti bàjẹ́ jẹ́mọ́ ẹ mọ̀jọ́ wáyà yín lẹ́nu ẹlòmíì ẹlẹ́mìí èṣù ni ẹ̀mí èṣù rẹ̀ burú débi wípé àsìkò hajj yẹn gan yóò ṣe sí yóò ṣe zina lásìkò hajj torí pé gbogbo àwọn òfin ọlọ́run ọba yìí kò nítumọ̀ lójú ẹ̀ kọ́lọ́run ọba kó sàánú wa báwọn tó fẹ́ bọ̀ tún hajj rẹ ṣe ṣe ń bẹ àwọn spoiler náà ń bẹ tó fẹ́ bọ̀ ọba hajj rẹ jẹ́ kọ́lọ́run ọba sàánú ẹnì kọ̀ọ̀kan wa bó ṣe hajj bó ṣe umra kò síbi táwọn èèyàn fẹ́ gbé bàjẹ́ lọ oníkálukú ni kó wà níyàn tó fi wá sin lọ látara àdí eléyìí ẹni tó bá wá kó sínú irú ìṣẹ̀lẹ̀ yìí tó wà nínú harami tó gbé harami tó wá pa ẹran tó dẹdẹ tó pa ẹran ìdájọ́ ẹ̀ la ti sọ yìí ọlọ́wọ́n bá lẹ́yìn ìgbà tá a wá gbọ́ ìdájọ́ yìí tán ẹnikẹ́ni tó bá wá ṣẹ́rí padà. ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام ومن عاد ẹnikẹ́ni tó bá tún wá gbọ́rọ̀ ọlọ́run ọba tó gbàdájọ́ ọlọ́run ọba yìí tóun náà tún wá wà nínú ara mi tó tún wá ń dẹ́dẹ́ ọlọ́run ọba yóò mọ̀ yarú lára ẹ̀ ọlọ́run ọba yóò fìyà ọba tó dá wa gbogbo ẹ̀dá ni kò tó lè borí torí pé azizun ó ní ìtumọ̀ tó pọ̀ ó lè pe aziz o lè pe ní abiyi o lè pe aziz o lè pe ní ọba kayakaya ọba alágbára ọlọ́run ọba aziz ọba kayakaya lọ́lọ́run ọba alágbára ni ọba talaari fọba wé talaari fọba jọ ni kò sí nǹkan fi wé ní ti agbára ló ń kọ́ ọba tó lágbára kó lára ẹnikẹ́ni tó bá fagagá òfin rẹ̀ yá ni ọ̀nà fi máa ń fìyà jẹ ẹ̀dá oríṣiríṣi ni kódà láyé ń bì ẹni tẹ́ ẹ̀rọ pé kò sí ẹni tó lè mú ọlọ́run ó sì máa fìyà jẹ yóò sì sílẹ̀ kúnlẹ̀ lójú gbogbo àwọn tí ń sọ ìyá ó sì fún yìí ìyá ó sì máa jẹ báyìí ọlọ́run bá ní gbogbo ẹ̀ ló ń ní lọ́wọ́ ọlọ́run kó má fìyà jẹ nìkan wa sọ ìdájọ́ yìí fún wa ọlọ́run wá fẹ́ tú wá lẹ̀ torí pé bá a ti ṣàlàyé lánàá èèyàn lè dẹdẹ orí ọ̀dàn èèyàn sì lè dẹdẹ inú odò gbogbo àwọn àdájọ́ tá sọ yìí ọdẹ orí ọ̀dàn nìkan ló mọ kò dé ọdẹ orí inú omi èèyàn lè gbé ara mi dẹdẹ torí ọ̀dàn òun là á lé dẹ ṣùgbọ́n a lè dẹdẹ orí odò kẹrù kámọ́bà wá pàápọ̀ ọlọ́run tún wá tún àlàyé yẹn ṣe fún wa wípé àmọ́ èyí tó bá ní í ṣe pẹ̀lú ọdẹ ẹnu odò ẹ bá gbára mi bẹ́ẹ̀ sì gbára mi kò sí láì fi ń bẹ́ẹ̀ náà. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة ọlọ́run ní لكم lakum لتوفين ṣe حلالي جماعة yín ó naam ṣùgbọ́n ọlọ́run ọ̀dà kọ ọlọ́run ní a ti ṣe bẹ́ẹ̀ fún yín tọ́lọ́run bá lo ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run fi litaazim litaazim ṣáàní láti gbé títóbi ọlọ́run gani ẹ̀rí pàwọ̀ ẹ̀dá náà àwa náà fẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ bóyá bí gọ́vnọ̀ àbí chairman local government tó bá wà ládùúgbò kan pé ẹ̀yin ará àdúgbò a ní oṣù tó kọjá a ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé fún yín ládùúgbò yìí àwọn mélòó àwọn wo ni ó ń sọ ọ̀rọ̀ yẹn lè ta'dhimi shani má wọ rí àá fún ọ àá fún kò sọ pé màá fún ọ lónìí àá yín bẹ́ẹ̀ sì ni téèyàn bá ń bá gbàdéèyàn bá ń bá bàbá èèyàn sọ̀rọ̀ náà yẹn gbé a gbé a so o ti fún o ti fún bàbá rẹ ní ta ni o fún o ní sọ pé mo ti fún o ní mo ti fún wọn èèyàn mélòó wá ni wọn ẹ̀bẹ̀ nìkan ni ṣùgbọ́n gbà torí rẹ bá wá pé tó o sì sọ máa lè o ní sọ fún bàbá rẹ pé mo ti fún ọ láyé sí pé àwọn èèyàn kan yẹ pé ah bàbá ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o bàbá wọn mọ àlejò ń wá ọ níta àwọn kan wà nínú èdè tiwọn báwọn pé àlejò ń wá ọ o níta wá ọ bàbá rẹ ní báwí wọn dápẹ́ ni tó lẹ́kọ̀ọ́ àlejò ń béèrè yín yín èèyàn tó sì pọ̀ ní yín ṣùgbọ́n bàbá rẹ ló ń bá sọ̀rọ̀ hadha li ta'dhim shan wal fún ti àpọ́nlé bẹ́ẹ̀ náà ni uhilla lakum ìyẹn wá ní sigatul majhul sigatul majhul àwọn eléèbó máa ń mood ni wọ́n máa ń pè ní passive voice torí pé àní rí subject gangan bẹ́ẹ̀ uhilla lakum wọ́n ti ṣe lẹ́tọ̀ fún yín àti ṣe lẹ́tọ̀ fún yín ta ló ṣe jẹ̀mọ́ ṣe bọ́lọ̀ ni ọlọ́run sọ bó láàrẹ̀ ṣe tó wípé kí nǹkan ó jẹ́ tọ́ àbí kó má jẹ́ tọ́ àwa náà ni a máa sọ bẹ́ẹ̀ àti ti ṣe lẹ́tọ̀ fún yín sọ́yédol báhárì àwa la sọ wípé kẹ́ ẹ má dẹ́dẹ́ tẹ́ bá wà nípò ẹ̀ ń tó gbé ara mi ṣùgbọ́n òhìn lálàkùn sọ́yédol báhárì àwa ọlọ́run ọba ti ṣe lẹ́tọ̀ fún yín sọ́yédol báhárì ó náà ni ìdẹ́dẹ́ odò àwọn nǹkan ẹran tí ń bẹ nínú odò pátá àti ṣe wọ́n lẹ́tọ̀ fún yín torí pé mùdọ́fù wa mùdọ́fù ilé yìí tó jẹ́ yẹn yahum sọ́ìdòlè báhárì ìyẹn ti kó gbogbo ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ti kó sínú lọ́dọ̀ àwọn afọ́nímọ̀ usulul tẹ́ ẹ bá ti ṣe nisba nǹkan sára wọn tẹ́ ẹ bá ti ṣe ìdọ́fà rẹ̀ sára wọn ta'um ó ti di umum làwọn afáàfi sọ wípé sọ́ìdòlè báhárì ìyẹn ń túmọ̀ sí pé gbogbo ẹran inú omi pátá kò sí kankan tí ò lẹ́tọ̀ gbogbo tí n bá ti ń jẹran tó ṣe wípé inú omi ni máa gbé ọlọ́run ọba ṣe dídẹ rẹ̀ ó ṣe lẹ́tọ̀ fún wa ó ṣe jíjẹ rẹ̀ ó ṣe lẹ́tọ̀ fún wa kódà kó kú sínú omi ẹ̀tọ́ ni ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ wàhálà kò ń sọ ìdòlẹ́bàárẹ̀ wàtọ́ àmọ́ o. ọlọ́run ọba ni uhilla lakum saydul bahar kẹ́ ẹ máa gbogbo ohun tí ń bẹ nínú omi a ti ṣe yẹn lẹ́tọ̀ fún yín bákan náà gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan jíjẹ tí ń bẹ nínú omi kì í nìkan ló wà gbogbo tí ń bẹ lókè ilẹ̀ pátá gbogbo ẹ̀ náà ló ń bẹ nínú omi àpáta ń bẹ lókè àpáta ń omi. bó ṣe lọ nìyẹn bọ́lọ́wọ́n bá ṣe da wọn síbẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan jíjẹ pátá ọlọ́wọ́n bá ní tó bá ti jẹ́ nu omi àti ṣe lẹ́tọ̀ fún yín yálà ẹ wà nípò ẹni tó gbé ara mi ni abẹ́ ẹ̀ sí nípò ẹni tó gbé ara mi gbogbo ẹ̀ láti ṣe lẹ́tọ̀ fún yín mọ́tà àlàkùn mọ́tà yẹn ó jẹ́ nẹ́sìbù nẹ́sìbù alimọ̀fólùmùtlák torí pé bá ní bí ìgbà tó pé Ọlọ́hun bá ń sọ fún wa wípé asenirọrùn asenigbadun fún yín mọ̀tàtúnbìhí mọ̀tàán àwọn nǹkan wọ̀nyí àwọn ọlọ́run ọba mọ̀tàán asenitì gbádùn kó lè máa jẹ́ nǹkan gbádùn fún yín ẹni tó bá ń jẹ ẹjẹ odò tí èsì èyí tó ti tó ti kàdánwò pẹ̀lú pé wọ́n gbé sínú fírísà o tọ́ ẹ pé rọ bí wọ́n ṣe ń mu nínú odò gan ni wọ́n sì ń gbé jáde ìgbà yẹn ló tó wá mọ̀ wípé àṣé à ń jìyà ni pẹ̀lú èyí tá a lọ mọ́ rà ní kòrúmù yẹn tó ti ṣẹ̀wọ̀n tó ti gan tó ti freeze tẹ́kọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń bẹ lára rẹ̀ gan ó ti gbẹ tán ṣùgbọ́n wọ́n mú un nu odò báyìí náà sì ń fi sórí iná tẹ̀yàn wá jẹ ìgbà yẹn ló tó mọ adùn ẹja ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá la ṣe lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ fún yín mọ́ tá a là kún kó lè mọ jẹ́ gbádùn fún yín ni wálé ìsàyàrọ̀ sàyàrọ̀ ń bẹ̀ yẹn mọ́túmọ̀ rẹ̀ sí ká o sàyàrọ̀ ń bẹ̀ yẹn òun náà ni àwọn mùsàfirun onírìn àjò àti àwọn onírìn àjò nítorí pé bóun ni sàyàrọ̀ ó sì wá wọnú kùránì níjọ́ wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe mọ́tò náà sàyàrọ̀ nínú lóga kùránì mùsàfirun àwọn onírìn àjò ni a kàn ń lò lórí ká pẹ̀lú modern arabic òun ni wálé sàyàrọ̀ yóò máa jẹ́ gbádùn fẹ́yìn tẹ́ ń bẹ́ ń lé ẹran ẹja yóò máa jẹ́ gbádùn fún yín wálé ìsàyàrọ̀ yóò sì máa jẹ́ gbádùn fún gbogbo ẹni tó bá ń bẹ lórí ìrìn àjò tó bá rí tó jẹ mọ́ tó bá ti débi odò wọ́sánáwọ̀ sódò gbogbo tó bá rí gbẹ̀mbẹ̀ àlàálì ni. kódà àwọn àáfàá wọn pín sí méjì lérí ẹ̀ ó ń bẹ́ẹ̀ àwọn àáfàá tí wọ́n ní kódà ẹlẹ́dẹ̀ẹ́ nú omi tó bá yẹ pé nú omi ní sàǹgbé jíjẹ ni àwọn àáfàá míì ní pé wẹ̀yìn a lè wò wípé orúkọ rẹ̀ fẹ́ papọ̀ mọ́ ti orí ilẹ̀ kámọ́fẹ́ jẹ́ àwọn àfa kan sọ pé tí o bá wù ọ jẹ dé tó gbọ́dọ̀ wọn bá rẹ uhilla lakum saydul bahar ọlọ́run ọba ó mọ ti ń sọ kò sọ pé àyàfẹ́ lẹ́dẹ̀ omi o àfi kíní omi ọlọ́run ò sàdá yẹn rí gbogbo ohun tí ń bẹ nínú odò pátá halal òní fún wa láti lè jẹ ọlọ́run ọba wa ni wàhúrìmọ̀ alaykum saydul naam. wàhúrìmọ̀. ọlọ́ni ṣùgbọ́n ẹ má gbàgbé o wàhùrìmà alaykum àmọ́ ti ṣe lè wọ̀ fún yín sọ èdò ìbárẹ̀ ẹ má dídẹ̀dẹ̀ orí ọ̀dàn orí ilẹ̀ máa dọ́mú tó ń hòrò mẹ́ nígbà tẹ́ ẹ bá wà nípò ẹni tó gbé ara mi ọlọ́run tún tún sọ ẹ wọ́n bọ́lá wọn bá yẹ ṣàlàyé ẹ̀ ó ti kọ́kọ́ ṣàlàyé fún ẹ má jẹ́ odojúrú bẹ́ẹ̀ bá gbé ara mi ẹ lè dẹ́dẹ́ tó dò bẹ́ẹ̀ gbé ara mi ẹ lè dẹ́dẹ́ tó dò àmọ́ gbà tẹ́ ẹ bá wà nípò ara mi tòdò yẹn nìkan ló lẹ́tọ̀ọ́ wàhùrìmà aláìkún sọ́yédò lè bá rè àmọ́ ó ti dè wọ̀ fún yín a ti ṣe lè wọ̀ fún yín kẹ́ ẹ mọ dẹdẹ orí ọ̀dàn mọ pàgàlà mọ pé wóró mọ pa ọ̀yà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyún mọ́ọ́dúnmú tó ń húrù mọ́ nígbà tẹ́ ẹ bá wà nípò ẹni tó gbé ara mi àsìkò yẹn bọ́sọ̀sẹ̀ kan ni bọ́sọ̀sẹ̀ méjì ni bọ́sọ̀sẹ̀ mẹ́ta ni gbogbo àsìkò yẹn ẹ gbọ́dọ̀ dẹ́dẹ́ orí ilẹ̀ látara àdé eléyìí àwọn àfọ olùmẹ̀sìn wọ́n ní ń ta gbọ́yé nínú ọ̀rọ̀ yìí nígbà tọ́lọ́wọ́n bá ń sọ tó mú ṣẹ́rùtù wá wípé ẹ dẹ́dẹ́ kọ́ ìdùn nìyẹn ajẹ́ pé tẹ́ ẹ̀ bá sí nípò ẹni tó gbára mi halali ni bá àwọn afáàsí mọ́múdájọ́ yọ nìyẹn lápèjúwe àwọn èèyàn wọnúlé àwa gbóúnjẹ wọnúlé àwa gbogbo oúnjẹ yìí àwọn tí ó bá dé fìlà nìkan àwọn ò gbọdọ̀ o kò nídìí kí n jẹ́ sọ pé ẹni tí ò bá dé fìlà kó jẹ́ nígbà tí mo ti sọ yẹn ẹni tí o bá ti dé fìlà alábàjá kílẹ̀ ọ̀jẹ̀ ah, mi ò dé fìlà kò ní ìdíkàsẹ̀ sọ̀yẹ́ mọ́ nígbà wọn ti mú kọ́ ìdù kan wá tí o sì bẹ́ mi mọ́ mo ti mọ̀ wípé èmi tí mi ò dé fìlà èmi ò máa jẹ́ bọ́lá ń bá gbọ́rọ̀ mi wá bẹ́ẹ̀ àwọn àfọwọ́ amúdájọ́ yọ ń bẹ̀ ìyẹn náà máa ń pè ní mafhumul mukhalafa nínú ìmọ̀ usulul fiqi ìmọ̀ bá a ṣe máa ń extract òfin nínú nusus nínú test bá a ṣe máa ń fa ìdájọ́ yọ nígbà tó lọ́wọ́n bá ní wa hurrima alaykum saydul bahar ọlọ́wọ́n bá ní a ti ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ máa dẹdẹ orí ilẹ̀ máa dumtum huruma nígbà lókùrú gbàtẹ́ ẹ bá ti wà nípò ẹni tó gbé ara a jẹ́ wípé tẹ́ ẹ bá sí nípò ẹni tó gbé ara mi ọdẹ onú omi ọdẹ orí ilẹ̀ halal ẹ̀tọ́ ló jẹ́ lábẹ́ bíi láti wá lọ wo àwọn àlàyé Islam lórí dídẹdẹ bẹ́ẹ̀ yóò bá wà nípò ẹni tó wà ní harami tó gbé harami ǹjẹ́ dídẹ́dẹ́ sólẹ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ béèrè ló máa ń wáyé lérí ẹ̀ ẹlòmíì ó béèrè wípé ẹ dákun bí bá ń travel àwọn ẹran tó máa ń nà sójú títì yẹn sálẹ̀ ẹlòmíì ó máa béèrè wípé nígbà tẹ ní gbogbo ẹran tá a bá fẹ́ jẹ agbúdọ̀ du ṣé èèyàn lọ mú gala èèyàn mọ ọbẹ̀ lọ́wọ́ wà ní ìgalà sí <laughs> ọ̀yà ẹ̀ wàásù ọ̀yà múlẹ́sẹ̀ wàásù múlẹ́sẹ̀ múlẹ́sẹ̀ ẹ̀ díẹ̀ sẹ́ rẹ̀ sẹ́yìn ẹ̀ lè dẹ́rú ẹ̀ wò látara àdé eléyìí ìdí nìyẹn tọ́lọ́ wọn bá fi fìgbà láàyè lẹ̀ àlè dẹ́dẹ́ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ dẹ́dẹ́ gbogbo ń tẹ́ èèyàn fi máa pẹran òun ló lẹ́tọ̀ọ́ pàápàá jùlọ ká gbọ́ kọ́ ìdà kan yé gbogbo mọ́ anaharo dámẹ́ gbogbo ń ta bá ta mọ́ ẹran tó jẹ́ ẹran halal tó sì mẹ́jẹ̀ jáde nígbà tá a fẹ́ ta nǹkan yẹn mọ́ tá a wá dárúkọ ọlọ́run nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí yálà ọkọ̀ láàjù ni tọkọ̀ yẹn tó lẹ́nu sọ̀nsọ̀ tó ibi tó bá gún nǹkan yẹn ẹ̀jẹ̀ ó jáde lára ẹ̀ tá a wá dárúkọ ọlọ́run sí nígbà tá a ju nǹkan yẹn tó sì jẹ́ pé ẹran tá a ju nǹkan yẹn sí ẹran tó jẹ́ àlàálì tá a lè jẹ ni irú nǹkan yẹn ní ń jẹ́ sọ́ídù nínú fíkìwù islam èèyàn lẹ́tọ̀ láti lè jẹ́ abíban lèèyàn ta mọ́ nǹkan ọ̀hún tó sì mẹ́jẹ jáde ń bẹ̀ lábẹ́ eléyìí tá a wí yóò ti jẹ́ kó yọ wípé bẹ́ẹ̀ bá wà lẹ́ẹ̀ràn ní kùmà bọ́ bá kú kó tó débẹ̀ ò lè jẹ́ torí pé kùmà ò mẹ́jẹ jáde àbí ẹ̀bìtì mo rò pa amọ̀dáǹgbèlẹ́bìtì. E tí ó yẹ pé nam tó yẹ pé tó bá ti já báyìí ẹran tó bá ti já yóò yóò já lù pamọ́ lẹ̀ ní òkú rẹ̀ lẹ́bàá bẹ́ẹ̀ irú àwọn nǹkan yẹn kò sí nínú ọ̀nà tá a lè gbà ṣọdẹ nínú ṣẹ̀ríà àwọn ọ̀nà tá a wá lè gbà ṣọdẹ ajá ń kọ́ lílo ajá gbogbo ẹ̀ lànà bí ṣàlàyé fún wa uhilla lakum saydul bari wa ta'am. أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون الصيد دي دادة شريعة اسلام ní definition fún òun ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ṣe tán bá ń béèrè ìdájọ́ kan lọ́wọ́ èèyàn nínú Islam èèyàn kọ́ sọ pé kí ni nǹkan yẹn gan kí ni Islam pè torí pé o gbúdọ̀ mọ nǹkan yẹn kó o tó mọ̀ dájọ́ ẹ̀ lápèjúwe ẹnìkan ń béèrè wípé ẹ dákun kí ni Islam sọ nípa rìbá ọkọ̀ sọ kí ni Islam pè ní rìbá gangan náà torí pé o lè jẹ́ pé ní tí wọ́n ń pè ní rìbá yẹn ó lè má jẹ́ rìbá nínú definition ti Islam. No èèyàn kọ́kọ́ mọ kí ni nǹkan yẹn nínú Islam kí ni Islam pè bẹ́ẹ̀ Islam ṣe lẹ́tọ̀ọ́ ká dẹ́dẹ́ lóòótọ́ ni ṣùgbọ́n kí ni ń jẹ́ dídẹ́dẹ́ gan nínú tarif definition ti Islam ìdẹ́dẹ́ ó ní ìtìnásù hayawanin halalin mutawahishin tọ́bà ghayro gayri mamlukin wala maqdurin definition tí wọ́n mú wá yẹn àwọn keywords kan ń bẹ nínú ẹ̀ àwọn kókó kókó kan ń bẹ ń bẹ torí pé taarif lọ́dọ̀ àwọn àfa làbúdà anyakuna jaziman kọ́tíàn definition ó gbúdọ̀ wà comprehensive ó gbúdọ̀ kó n tó yẹ kó kó sínú kó sì wà precise kó sọjú abẹ́ǹkọ́ lápèjúwe tó súnmọ́ wọn bí n léèrè pé kí ló ń jẹ́ èèyàn àbí kí ló ń jọkùnrin pé ọkùnrin òun náà ni ẹni tí ó ní etí méjì tó sì ní ojú méjì tó ní orí tó sì ní agbára ṣe definition ọkùnrin nìyẹn gbogbo ohun tó sọ yẹn náà obìnrin náà ní lára sóbìnrin ò lójú ṣùgbọ́n ó define pẹ̀lú àwọn karasitarisiki kan tí ń bẹ lára ọkùnrin tóbìnrin ò ní láàfin lè mọ̀ wípé ọkùnrin lélẹ́yìí kì í ṣe obìnrin lélẹ́yìí bó ṣe ra ọmọ mi àmọ́ fèèlì wàhálà kìí njẹ́ lómi ẹ̀ka àgbo ni àwọn tó fèlè mi lọ́dún n ò fèlè rẹ̀ inú yẹn ni ò yí ọ kíá ewé kan wá lo twenty four hours kan ọmọ ká nóòtì o lè kà kó mọ̀ yí ọ kí ni péjì yẹn ń sọ kí ló ń sọ nǹkan kọ́ ọ gan kí ló ń wí o mọ̀ o kàn ń ha sórí ni n tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lé nínú yẹn ọmọ mi ò ṣe láwọn yóò fèlè yóò tó ṣe yóò fèlè ṣùgbọ́n tí wọ́n ń kọ́ gan kò yé o kàn ha sórí ni ó bẹ̀rẹ̀ láti bi definition ìwọ máa tẹ́ dáhùn àwọn ọmọ rẹ wò kí ni nǹkan báyìí kó sọ nǹkan báyìí ni nǹkan báyìí ló fi lè mọ báwo ló ṣe ability láti lè differentiate láàrin àwọn nǹkan méjì tó jọra wọn bó ṣe wá rí yẹn odidi ìmọ̀ kan ní nínú ìmọ̀ fíkìú wọ́n ń pè ní ìmọ̀ nípa al-ashba'u wan-nadha'ir ìmọ̀ nípa àwọn nǹkan tó jọra wọn wọ́n sì yàtọ̀ síra wọn bó ṣe identify ibi tán ti yàtọ̀ síra wọn yẹn bó ṣe ti sọ ibi tí wọ́n ti lè jọra wọn kó mọ́ pa àwa àfin tí ò jọra wọn wéra wọn kó mọ́ wàá mọ̀ pé òjò lójò kò jọra wọn ṣùgbọ́n bó ń ṣe kọ́kalẹ̀ wọ́n jọra wọn làwọn àfáàfin máa ń ṣe wàhálà wọn ò kọ́kọ́ sọ tààrífù nǹkan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ náà kí n tí ò sí ń bẹ̀ kó mọ́ bá wa wọnú ẹ̀ àwọn àfáà dídẹ́dẹ́ wọ́n ní ìkùtìnà sùn hayawanin halalin wọ́n lò náà ni dídẹdẹ ẹranko tí wọ́n bá dákẹ́ lórí ẹranko yẹn ọ̀rọ̀ ò tí wọ́n wá fi halalin wọ́n fi sí torí pé ẹni tí ń dẹdẹ tó yẹ pé ẹlẹ́dẹ̀ gbóni ń pakiri a lè pè yẹn ní dídẹdẹ nínú Islam torí pé sọ́ìdù ti Islam ó náà ní ìtìnà hayawani halalin ìwọ bàbá ọdẹ ó ti lọ kọ́ ẹ̀sìn ó ti béèrè lọ́dọ̀ àwọn àáfàá pé nú àwọn ẹran inú èwo ló jẹ́ halal kíkan ṣe wípé ah mo ti wá dààmú dààmú látara omi ẹran pa ah, anyone tó bá yọ ní ìsìn pípa ah, òun sàmì ẹran délé la soid nínú Islam iqtinas hayawan halal ó gbúdọ̀ jẹ́ halal mutawahishi tọ́bùán ó gbúdọ̀ jẹ́ ẹranko tó ṣe wípé nu gbóní máa gbé naturally kì í ṣe wípé lọ́mọ pẹran ẹlẹ́ran ẹran wá rìn lọ inú igbó bọ́yá ẹran kan ewúrẹ́ ó rìn lọ inú igbó pé ah ẹ̀wọ̀ ẹran igbó yìí ah, ewúrẹ́ yẹn lẹ́yìísà wá ìṣàǹtọ̀bàn kì í ṣe pé inú igbó ní gbé ó yẹ kó mọ̀ pé yọ jáàmbì kan ni àbí èèyàn wá rí màálù tẹ̀gbọ́n màálù ń gbà míì táwọn haúsá tán bá ń kó lọ ó lè jábọ́ lóru kó sì rìn wọnú igbó lọ. ọwọ́ àwọn ah ẹ̀fọn rè ah, ẹ̀fọn kọ́ yìí màálù rè ah, màálù gbólé lè kò sí ẹ̀fọn yàtọ̀ sí màálù gàgà ọba àwọn ọpa màálù ní màálù ìyẹn ò sọ dẹ ọpa ẹran ẹlẹ́ran nìyẹn adìẹ aládìẹ ó wá sínú ọgbà rẹ lẹ́yìn kùlé rẹ pé ah àparò rè ah adìẹ lélẹ́yìn kì í sàparò gbogbo adìẹ aládìẹ ló ti patán ládùúgbò wọn ní kí ló dé ọlọ́run sọ dẹ ni ah, ìyẹn kọ́ sọ olè nìyẹn àparò yàtọ̀ sádìẹ wọn ò jọra wọn bádìẹ bá sì sì wá nú oko rẹ ọwọ́ àlọ́ ń ta adìẹ aládìẹ lọ́fà ọwọ́ amúdélé oko délé wọn àbálágbájá oko ọ̀dẹ́dùn lè gbà adìẹ lẹ kó wá léyìí agiriki rè ẹ agiriki gbólé léyìí àwọn àáfàá nìyẹn ọ̀dẹ kọ́ nìyẹn ó gbúdọ̀ jẹ́ ẹran tá a wípé natural inú igbó ni wọ́n ń gbé lèyàn máa dẹ̀dẹ̀ rẹ̀ gẹ́rì mọ̀mùlùkì tí kì í ṣe pẹ́ nìkan ẹnìkan lè pa gálà àbí kó mú gálà orí mú láàyè ọwọ́ asomọ́lẹ̀ àwa ni ah gálà yìí náà somọ́lẹ̀ yìí ọlọ́run ló somọ́lẹ̀ fún mi ọba tàbá ma ah bọ́ọ̀ ni ó ní ntọ́ba jẹ́ nǹkan oní nǹkan èyí sọ pé èèyàn dọdẹ lọ́pa wàlá mọ̀kúndúrà àlẹ́ yìí tí ì sì ṣe wípé ẹnìkan ti mú lápèjúwe ẹnìkan dẹ́nẹ́ẹ̀tì ìgalà kan bá kó síbẹ̀ kò bá lè lọ mọ́ isa ń fò lọ ń lọ kò lè lọ mọ́ ìwọ bá rí pé ah ọlọ́run mà o ọba wa nà mọ̀ sí o pa ọwọ́ àlọ́ ń bẹ̀ ara ọ̀mù ni tó gbé yẹn ẹnìkan dẹ nẹ́ẹ̀tì kalẹ̀ bọ́pẹ́ bọ́yá ẹnìyàn ó débẹ̀ yóò wá wò bẹ̀ ẹnìkan dẹ ọdẹ kalẹ̀ ìgalà kó bẹ̀ àbí wọ́n ń pe ẹran kan ẹsẹ̀ rẹ̀ mọ́ sáré gan ẹtu ẹtu ṣé ẹtu ni àbí ẹtu ẹtu ìmọ̀ sáré báyìí ó bá kó síbẹ̀ kí ni bá mú lẹ́sẹ̀ nísà ń lọ kò lé lọ ó wá ní pé ah alhamdulilah ọlọ́run ò dúpẹ́ o bàbá gbé bọ̀ fún haramu ni torí pé ẹni tó dẹ nǹkan yẹn yóò wá wo bẹ̀ làwọn afáàfin sọ wípé wàlá makudurin àlè tí ì ṣe pé ntẹ́nìkan ti mú kalẹ̀ gbogbo àwọn keywords yẹn láàfin lè mọ̀ bóyá sọ́ìdù tiẹ̀ yẹn Islam kà sí sọ́ìdù. So àbí ìdọ́gbọ́njalè sòtí Islam bá sọ pé uhilla lakum sọ́yìn mo ṣe fún yín definition èyí ni Islam ń sọ kì í ṣe definition tiẹ̀ àkọ́kọ́ ẹranko tó halal ó gbúdọ̀ jẹ́ halal mutawahishu tọ́bọ̀án ó gbúdọ̀ jẹ́ ẹranko tí ń gbénu gbó aslan ẹlẹ́ẹ̀kẹta ó gbúdọ̀ jẹ́ wípé kò gbúdọ̀ jẹ́ geiru mamlukin kò gbúdọ̀ jẹ́ nìkan wàlá makudurin alẹ́ kì í ṣe pọ́ dẹ ẹnìkan ti mú kalẹ̀ lábẹ́ eléyìí àwọn afa wa máa wọn masáìl wọn mú jáde ń bẹ̀ ẹni tí ń lé èèyàn ń lé ẹ̀ràn lọ ìgbà tó wà ń lé lọ òun lé lọ òun lé lọ àwọn yẹn sì mọ bá ṣe mọ tẹ́lẹ̀ mi bá ń lé ẹran nugbó ẹ̀rọ lọ́wọ́ báyọ̀ ṣé ẹ mọ̀ pé ẹni tí ó bá mọ nǹkan yẹn bọ́ọ̀ bá sáré jù ọkọ̀ lugi àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ẹni tọ́jọ́ dẹ bí ó ṣe mọ gbàárín igi yẹn lọ oúnjẹ ti fẹ́ẹ̀ dẹran torí pé àwọn ẹran yẹn bá ṣe ń sáré ẹran ò ní forí gbági ti mọ bí ṣe sa ọ wa ń lé lọ o ń lé lọ ẹnìkan kulẹ̀ tí wàá dẹ nẹ́ẹ̀tì kankan lẹ̀ ń tiẹ̀ nígbà ẹran yẹn wá ń sá lọ ó kàn kó sínú nẹ́ẹ̀tì yẹn nẹ́ẹ̀tì yẹn bá mu oní nẹ́ẹ̀tì òun sá ó dé ó bá ń bẹ̀ ìwọ náà dé ẹ̀bẹ̀ bára yín bẹ̀ ta ló ní. nínú sẹ̀ríà ló fi jẹ́ pé àwọn àáfàá àti ṣiṣẹ́ lórí gbogbo nǹkan yẹn pé wọ́n lè kọ́ ẹjọ́ ń wá pé ta lẹni tó ní sẹ́ni tó mú lónìí ni àbẹ́ni tó le. látara àdélé ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì lèyí tá a sọ síwájú èèyàn ń lọ èèyàn ti dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ kò rí nǹkan kan ó wá rí gàlà kan nínú nẹ́ẹ̀tì tíṣà ń fò òkè ọdẹ ń wò wípé ah, bí kí ni ìṣe ń ṣe yìí ó lè lọ o sẹ́pẹ́ mi máa ń bẹ tó sá máa gbìyànjú tó wá wò wípé ah, bí ṣe ń ṣe yìí ó lè jẹ́ ń pa ọba wa pa ó sì lọ dù ta lónìí ṣé wọ́n tó pa ń bẹ̀ yẹn ló ni àbẹ́ni tó ní nẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń pè aba, lédè tìbítà wà ń bì wọ́n máa ń pè ní egure ṣùgbọ́n lọ́dọ̀ èèyàn mọ̀ pé ẹran mi okolo ti ń le nígbà tó ń le ọba wọnú ilé ìgbà tí ó wọnú ilé ọba kó sábẹ́ bẹ́ẹ̀dì ah ẹran ah etu ọba mú ọba sa ọba gbé tàbí títí ń dun tọ́tí ń sa yẹn lẹ́nu yẹn bá rí ẹ̀dá kò sẹ́ẹ̀ bá rí ètù kan tó à <laughs> ah, ètù ètù à ah, ọlọ́run pé àwọn ètù àmọ́ sáré bá ń gbà mí ó sáré ni bóyá kẹ́ńkà ló le tó fi sọ pé ah, òun lòun lè ta ló wá ní so látara àdé gbogbo àwọn nǹkan yẹn nítorí pé Islam ti ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ àwọn afáà wa dààmú láti máa wo àwọn mọ̀sáìlì tó bá pé islam ò ṣe lẹ́tọ̀ọ́ ni kí lọ́kàn wá kò nídìí gbogbo nítorí ó ṣẹlẹ̀ lábẹ́ ẹ̀ ṣùgbọ́n gbà tí islam bá ti ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ ó ti wá diṣẹ́ fáwọn onímọ̀ wọn máa lọ nu quran wọn sì máa lọ nu sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam láti lè mú dájọ́ fún wa uhilla lakum saydul bari wa ta'amuhu أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون àwọn onímọ̀ wọ́n wá lọ síbi tarif definition soid wọ́n lọ wò ó tá a bá ní ẹnìkan inú ilé kámú níbi ti parí ètú sáwọnú ilé sábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ ọba pa ọba gbèsìta ọyàn ẹni tó lé òun ló ní ibi tí wọ́n bá rí kí wọ́n yàn dé wọ́n kàn rán lọ́wọ́ ni ká sì gbé fún tó bá fẹ́ fún wọn bẹ́ẹ̀ ó lè fún wọn bẹ́ẹ̀ bí ọba sì fún wọn yóò fún wọn ní jazakumullah khaira yóò gbé nǹkan rẹ̀ nítorí wípé orí ètú ò dàrúdàrú kó sáré wọlé gbogbo gbé àwọn sádébà ń gbà mí irọ́ kì í ṣe inú yàrá ní wàsáwọ̀ ẹni tó ń le yẹn náà lẹni tó ní torí pé òun ní sọ idù òní ń dẹdẹ ìwọ ò dẹdẹ inú yàrá ló dúró sí bákan náà ẹni tí ó ti dẹ kíní kalẹ̀ tẹ́lẹ̀ tí ẹranko wa kó sínú ẹ̀ tẹnukọ yẹn wá fẹ́ sálọ tó wá ràn lọ́wọ́ tó bá pa ń bẹ̀ ìwọ kọ́ ló ní ẹni tó dẹ ìwọ̀n kalẹ̀ òun ló lẹ́ran bó bá wù ọ́ bó bá wù ó lè fún ọ ń bẹ̀ tó bá sì wù ó lè má fún ọ ní kankan ń bẹ̀ àmọ́ ta kọ́kọ́ èyí tá a sọ àwọn méjèèjì àwọn ni wọ́n jọjọ pín torí pé ní kínní ó nípìn ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn náà àwọn náà nípìn nú ẹ̀ àwọn àfọ àbísà kò lè wá dájà alẹ̀ bó ti wù kó mọ́ lóbi wípé odidi báàbù kìtáàbù sọ èdì. So ó ń bẹnu sọ Bukhari ó ń bẹnu Muslim ó ń bẹnu gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra fíkìú nítorí pé anabi ṣàlàyé ẹ̀ sallallahu alaihi wasallam lọ́nà tí òfin ní dàrú kódà tó fi dórí wípé ká fi ẹran ká fi ajá ká fi ṣọdẹ gbogbo ẹ̀ lànàbí ṣàlàyé fún wa sàlẹ̀ jẹ́ abá àlè jẹ́ anabi wa muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kóye wa táwọn àfọ onímọ̀ wa ṣàlàyé lábẹ́ pé tọ́lọ́wọ́n ọba bá ṣe dídẹ́dẹ́ lẹ́tọ̀ọ́ fún wa àwọn conditions tó lè fi dẹ̀tọ́ ànábì ló ṣàlàyé ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ńtọ́ bá ní bó o ní ti súnà ṣe jẹ́ kò lè mẹ́sìn délé torí pé bọ́lá òun ṣe sọ lápapọ̀ yìí ànábì ló wá ṣàlàyé fún wa kí làwọn condition tá a rí kó tó lè di àwọn mọ́jẹ̀mú tó gbúdọ̀ wà kó tó di wípé dídẹ́dẹ́ ó di ẹ̀tọ́ fún wa alákọ̀ọ́kọ́ nú ẹ̀. E ọdẹ tá a fẹ́ dẹ yìí kò gbúdọ̀ jẹ́ wípé kọ́sùdù kọ́sùdù láhàwì kò gbúdọ̀ jẹ́ pàníyàn pé a fẹ́ máa ṣe é nígbà tá a mọ̀ tá a fẹ́ máa ṣe mọ́ ẹja máa ẹja máa dán wọ́n wò pẹ̀lú àwọn ẹranko kì í ṣe pa aláníyàn pa fẹ́ jẹ́ ṣùgbọ́n a kàn fi ń tọ́ ọwọ́ anabi sallallahu alayhi wa sallam anabi fi irruhi garada anabi gbogbo ohun ti lẹ́mìí lára ẹ má máa fi sun ọwọ́ bẹ́ẹ̀ bá fẹ́ máa sun ọwọ́ ẹ lè wá bí igi kan kẹ́ ẹ fi wájú ẹ lè wá bí abọ́ kan kẹ́ ẹ fi wájú kẹ́ ẹ máa fi sun ọwọ́ bóyá ọwọ́ yín ó sùn àbí ẹ máa fi sun ọwọ́ tẹ́ ẹ bá ń ta àbọ̀ bóyá ọwọ́ yín ó sùn ẹ má wàá lọ gbé nǹkan ẹlẹ́mìí kẹ́ ẹ máa fi sun ọwọ́ ẹ̀ṣẹ̀ ni àkọ́kọ́ nìyẹn dídẹ́dẹ́ kò gbúdọ̀ já níyàn wípé a kàn fi ń relax àfi ń ṣeré ó gbúdọ̀ láníyàn wípé mo fẹ́ ṣe ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ẹran ń wù mí jẹ àbí oníṣòwò ẹran ni mò ń tà mo fẹ́ lọ pẹran kí n máa ta fáwọn èèyàn ìdí yẹn ni ó jẹ kí kò gbúdọ̀ jẹ́ pàníyàn pé mo fẹ́ máa sí é ẹlẹ́ẹ̀kejì ó gbúdọ̀ gbúdọ̀ jẹ́ wípé ẹnìkan ló ní ẹran yẹn ìyẹn ti jáde nu ẹlẹ́ẹ̀kẹta gbúdọ̀ jẹ́ ẹran yẹn haram yálà àbí ti Madina gbúdọ̀ jẹ́ àwọn ẹran tó bákan náà ẹni tí ó ń dẹdẹ yìí kò gbúdọ̀ jẹ́ ẹni tó gbé ara mi gbogbo yẹn náà láti ṣàlàyé síwájú àwọn májẹ̀mú yìí a gbúdọ̀ kíyèsí kéyìn ó tó máa ṣe ọdẹ ìjẹ́gbàláyé ń bẹ nínú ṣẹ̀ríà ká fi ajá ká fi ṣọdẹ ká lo àṣá ká fi ṣọdẹ àbáwọn ẹranko abìjà míì ìgbàláyé ń bẹ bẹ́ẹ̀ bá ti tẹ̀lé àwọn májẹ̀mú tó Islam gbé kalẹ̀ yìí gẹ́gẹ́ bí ajá kódà béèyàn bá ń sin kìnìún èèyàn lè fi ṣọdẹ téèyàn bá ti tẹ̀lé àwọn mọ́jẹ̀ àṣà ẹyẹ èèyàn lè fi ṣọdẹ ṣùgbọ́n kí ni àwọn mọ́jẹ̀mú tó fi lè mú ọ fajá ṣọdẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kàn gbọ́ lérèfé alhamdulilayi ajá wa tiẹ̀ ó tiẹ̀ dá wa la kí ni àwọn mọ́jẹ̀mú mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni wípé ajá tó máa lò ayẹ̀kú nàmú alámẹ́ni ó gbúdọ̀ jẹ́ ajá tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ bó o láṣẹ lè mọ̀ pé ajá ti kẹ́kọ̀ọ́ ó náà lajá tó ṣe pé tó o bá ní kó lọ yóò lọ tó o bá ní kó dúró yóò dúró ajá tó ṣe pé tó o bá paláṣẹ ó ti mọ tó sọ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú torí pa anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì sọ wípé ìdá arsalta kẹlbaka alimualama. Al nígbà tó o bá tú ajá rẹ sílẹ̀ ajá rẹ èyí tó o ti kọ́ lẹ́kọ̀ọ́ anábì fi condition yẹn sí májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn torí tó o bá kọ́ lẹ́kọ̀ọ́ kò yóò ṣiṣẹ́ gẹ́ ẹlẹ́ẹ̀kejì èèyàn gbúdọ̀ dárúkọ ọlọ́run nígbà tó o bá tú ajá yẹn sílẹ̀ bísímìlà tó o bá tú sílẹ̀ o gbúdọ̀ dárúkọ ọlọ́run ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì. torípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdá arsalta kẹlbaka almuallama wadakari tasmalahi alayhi tó wá tún dárúkọ ọlọ́run ọba sí yìí kan ṣàjà tó ẹ eh, gírígà bíngò bíngò kẹ́kẹ́kẹ́ hmm, kì í ṣe káyìkáyì ó ní bísímìlá òun ló fi sọ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta. So alla yusharika kalbu u kalban kalba u kalbun akhar kò gbúdọ̀ jẹ́ pé ajá míì yóò wà pẹ̀lú ajá rẹ eléyìí má já wa eléyìí má já wa eléyìí má já wa eléyìí má ajá lọ bíi márùn ajá tiẹ̀ nìkan ló wá lẹ́kọ̀ọ́ àwọn tó kù ajá tiwọn kì í ṣajá tó lẹ́kọ̀ọ́ báwọn yẹn bá lọ kò gbúdọ̀ jẹ́ torí pé àmọ́ ajá wo gan ló pa á sájà tó lẹ́kọ̀ọ́ ni àbẹ́yìí tí ò lẹ́kọ̀ọ́ mẹjọmọ ẹlẹ́ẹ̀kẹta àwọn tẹ́ balẹ̀ jọ da ajá pọ̀ gbogbo ajá yẹn gbúdọ̀ jẹ́ àwọn ajá tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé anyẹjura alkelibu sọ́yẹ́dà a gbúdọ̀ rí wípé tí ajá yẹn bá gbé ẹran yẹn wá a gbúdọ̀ rí pé ó ti dọ́gbẹ́ ó gba ẹ̀jẹ̀ lára ẹ̀ kì í kàn ṣe pé kó pa lápadà ara kó wá gbé wá kó sì ti kú bó bá gbé wá bẹ́ẹ̀ à nígbà tájá gbé ń tọ́padé àwa wò àròjù ibì kankan tó ti dọ́gbẹ́ sí lára ń bẹ̀ wọ́n ní ká lọ mọ̀ kébá yóò ku ẹran kan lórí tó fẹnu gbé wálé pẹ̀lú àwọn májẹ̀mú tá a sọ yìí àwọn àfàlà gbọ́dọ̀ kíyèsí àkọ́kọ́ ayẹ̀kú nàìkẹ́lìbùmọ̀ àlámà ajá yẹn gbọ́dọ̀ jájá tá a kọ́ tí èsì ajá ti bá a sunu lé tó ti nílé ibi tá a fi sí tó ti lẹ́kọ̀ọ́ bákan náà ó gbúdọ̀ jẹ́ ajá tó ṣe wípé tá a bá ti tú sílẹ̀ pẹ̀lú bisimilahi láfi tú sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kò gbúdọ̀ jẹ́ pé akópapọ̀ máwọn ajá èyí tí wọn ò lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹrin ó gbúdọ̀ dọ́gbẹ́ sí èyí tó gbé yẹn ó gbúdọ̀ dọ́gbẹ́ sí la ẹlẹ́ẹ̀karùn-ún ó gbúdọ̀ jẹ́ kò gbúdọ̀ jẹ́ pé ó ti jẹ páàtì ẹran yẹn nígbà tí ó fi gbé horo dé ó ti jẹ orí ẹ̀ anabi ní òun ló níhun mọ́gbà lọ́wọ́ ẹ̀ ọ̀pá yẹn fún ọ ọ̀pá yẹn fúnra rẹ̀ ni ìwọ sì ní bàbá ọdẹ kò sọ́bẹ̀ ńlé kò sẹ́ran nulẹ̀ wọ́n wá rán ọ létí pé ọmọ ti jẹ orí ẹ ẹ dákun ẹ lọ ẹ sún náà tí ò sọ́bẹ̀ nulẹ̀ ló fi jẹ́ pé ibo wá ní ìmọ̀ ẹ̀sìn ọ̀wọ̀ jama ìwọ tó fẹ́ sọ dẹ gan òríbi ti sí tó o bá ti kéwú ó sì tún béèrè lọ́wọ́ àwọn ẹni tó mọ̀ olóòfin jẹ́ pé ìyá tá à ń kọ sí mẹ́ẹ̀sìn kò dáa tó bẹ́ẹ̀ sì ni àríbi ti sí kóníkálukú mọ iye owó tá à ń ná lórí ìmọ̀tayé bẹ́ẹ̀ bá wá rẹ́ni tí ń lọ ilé kéwú ọmọ ilé kéwú ni wọn ò ní sanwó ẹ̀ ọ̀rẹ́ wa kan bẹ́ẹ̀ gbà tá à ń bẹ́ẹ̀ lé kéwú èyí tí máa ń ṣe tó bá ti di weekend báyìí yóò lóun fẹ́ travel tó bá wá travel nígbà tí ó bá dé ó lè ra gàrí kó ra gbogbo nǹkan yóò wálé níbo ń sáré dé ni ọwọ́ àdìjọ́ kan ẹnìkan bá wá ó wá lọ lú àwọn ẹni yẹn ní mọ́sálásí jimá àti ẹni tí màá ń ṣe ni wípé ó ti ní àwọn oríṣiríṣi envelope o yóò ti wá tẹ kalẹ̀ níwájú àwọn èèyàn nígbà báyìí ti káwọ́ tán yóò sì tún kó sí mábọ̀ yọra gàrí yọra epo èyí tí ó fi ṣe tọ̀sẹ̀ yẹn lé kí ó nù tó bá tó ń bọ̀ yóò tún lọ. ìgbà tó wá lọ sílùú yìí wọ́n ń pè yẹn ní awẹ́ ẹnìkan sì ń bẹ tá a jọ lè kí ọmọ awẹ́ ni òun wá ọ pé mọ́sáàsì wo lẹ̀ ń kọ́ nígbà wọn padà dé hostel táwa dé ọgbẹ́ni à bàbá bó níbo lẹ̀ ń kọ́ mọ́sáàsì yín sí nígbà wa fún lẹ́mìí tí wọ́n wá ní ọ̀rẹ́ ni ti ń tàn òun sì fẹ́ kí o bóun ṣe ń yí ma yí ma yí ma láti fi ń bá a lọ àwa máa ń lé wí àwa ni o kọ́ máa pé wọ́n bí lu níjọ́ tán bá oríṣiríṣi ló ní ti mọ́sálásí ń bẹ ti wàlímọ̀ ń bẹ ti lẹ́yàtò kọ́dírì ń bẹ ti mọ̀lẹ́dì gbogbo ẹ̀ ó ti ní jàmáà kí ló sùn débẹ̀ ní táwọn èèyàn máa wò ní pé tó bá kú kéwù náà tán kí lẹ́fẹ́ fi ṣe bọ́mọ tí ń bẹ léwé bá wálé gbogbo ọ̀nkù ó fún lówó bọ̀dá ó fún lówó bọ̀dá rẹ̀ kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ yóò lọ kí wọn pẹ̀lẹ́ tó bá ti gbọ́dọ̀ ẹ wá lọ́dẹ lọ́dọ̀ mi kò síbi tó mọ lé kí ó ti lọ lídé bó bá lọ́dọ̀ ọ̀nkù wò ní fún lówó kódà tí wọ́n máa sọ fún ni wípé kí ló fẹ́ fi tó bá jáde ń sìn kí ló fẹ́ fi ṣe ṣé gọ́fìmẹ̀ntì gọ́fìmẹ̀ntì recognize ilé jẹ́mọ́ ló fi jẹ́ pé ẹni tó bá káàkì discouragement pọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ń ta wá kàkalẹ̀ yìí jẹ́mọ́ ibo wá ní ìmọ̀ ẹ̀sìn ọ̀wọ̀ lórí gbogbo ń ta fẹ́ ṣe láyé ọ̀rọ̀ ọdẹ là ń sọ yìí ọdẹ bàbá ọdẹ ẹ̀ kí á ní àtúmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àfa lórí báyìí sọdẹ àfa alẹ́ mọ́ bàbá ṣe ń gbé ìbọn ṣùgbọ́n yóò kọ́ lọ́nà tó òfin ní sẹlọ lórí ọdẹ jama ìgbà wo lèèyàn wá ní bùkátà sáfà lọ́wọ́ jẹ́ kọ́lọ̀ ń kó sàánú wa gbogbo gbogbo ẹ ti dàpọ̀ yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà bá wá yarí náà bá dùn jìbìtì gbà lórí pé àwa náà jẹun àti haramu àti alali àwọn náà tún wá ọ̀pọ̀lọpọ̀ tún wá borúkọ àfáà jẹ àdẹ́wò ńlá ni kọ́lọ̀ ń kó sàánú wa. látara àdé eléyìí ọ̀rọ̀ nípa iṣẹ́ ọdẹ ni tí ajá tó rán tó bá ti lè jẹ nínú ẹran yẹn ò gbọdọ̀ jẹ mọ́ bákan náà anabi muhammad sallallahu alayhi wa sallam ṣàlàyé ẹ̀ nígbà tó bá wá pa ẹran tó bá mú ẹran tó bá yẹn wá tó bá yẹ ṣùgbọ́n tẹ́mi ò bá bẹ lára ẹ̀ tẹ́pẹ̀ràn yẹn ti kú kó tó gbede ṣùgbọ́n dọ́gbẹ́ sí lára anábì ní lókùrùgbà tó ti ṣe bísímìláì sí tó fi lọ gbé ó jẹ́ halali ni kò sí láì ó lè padà wàá máa du ó lẹ́tọ̀ọ́ láti lè jẹ́ ìyẹn tajá bákan náà nípa kájú ọkọ̀ kátàbọn kí ni sẹ̀rẹ́ islam sọ lérí ẹ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni wà má rọ̀ mẹ́ta sàmẹ́ka fadkurusmallah nígbà tó o bá ti fẹ́ ju saham òun náà ni arrow ọkọ̀ tó o bá ti ju báyìí ṣe bismillah ọkọ̀ tó wàá jù ó gbúdọ̀ jẹ́ ọkọ̀ tí ó wọlé tí ó mẹ́jẹ̀ jáde kò gbúdọ̀ jẹ́ ọkọ̀ tí ó lù gbì tí ó kàn ṣubú tó bá lù gbì tó bá kú ò lè jẹ́ ṣùgbọ́n kó wọlé sí lára kó gun kẹ́jẹ́ ó jáde ìdí nìyẹn tó fi jẹ́ pé ìbọn náà wá wọlé tó bá ta ìbọn ìbọn ó tiẹ̀ wọlé ó tún jáde ìbọn mi ó jáde lódì kejì ó ti gba ẹ̀jẹ̀ lára ẹ̀ kó tó wá débẹ̀ ibi jíjí níjà tó bá o tún lè dùn bí ó bá bọ̀bẹ̀ mọ́ tó bá kú lérí ìyẹn náà ó lẹ́tọ̀ èèyàn lè jẹ́ bákan náà alimi ẹ̀rọ́b òun náà ni kùmà àbí àwọn nǹkan lọ́dọ̀ àwọn alárúbá bíi àárò ló ṣe rí ẹnu rẹ̀ ti ṣóńṣó ṣùgbọ́n ìdí rẹ̀ máa ń tóbi wọ́n bèè lọ́wọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam pé ṣé èèyàn lè fi yẹn sọ ọ́ dẹ anabi ní tó bá pẹ́ nu rẹ̀ ṣóńṣó yẹn ló gun tó mẹ́jẹ̀ jáde ẹ lè jẹ́ ṣùgbọ́n di rẹ̀ tó tóbi yẹn tẹ́pọ̀ ń lólu gbì tó fi kú anabi láà lè jẹ́ ẹ wá wá ìgbà sànàbì sọlọ́dẹ̀ lànàbì ni sallallahu alaihi wa sallam ṣùgbọ́n lọ́wọ́ ọba rán anabi sí wa alọ́hún rán anabi sallallahu alaihi wa sallam liyubayyina lakum ma nuzila ilaykum kí ó lè máa ṣàlàyé fún wa ní tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ gbogbo àwọn àlàyé yìí àwọn onímọ̀ wọn wà máa kọ odidi sọ́ìdù yìí nìkan sọ́ìdù yìí òun nìkan ó lè gba odidi ó lè gba odidi simẹ́sítà kan odidi semester ọ̀rọ̀ ọdẹ ó lè jẹ́ odidi simẹ́sítà kan òun ni simẹ́sítà míì ọ̀rọ̀ nǹkan jíjẹ ó wàá lò dídí four years ó wàá graduate ó jáde ó ní first degree nínú sẹ̀ríà tẹ́nìyẹn bá tún wáá jó kan pé kí ló ṣe ike náà àfẹ́ ìdákun ẹ jókòó yín jẹ àwọn onímọ̀ ń sọ̀rọ̀ àfẹ́ àná wà dákẹ́ jẹ́mọ́ kò sẹ́ni tí ó bá wa ka nǹkan wa kún àwa náà lá pàtàkì ẹ̀ àwa náà lá bàbára nǹkan wa àwa mùsùlùmí ni kẹ́ ẹ jẹ́ pàtàkì ìmẹ̀sìn jẹ́mọ́ bíjọba bá fẹ́ kí gbogbo ayé ó kéwú gbogbo ayé ó kéwú lápèjúwe ẹni tó bá ti kéwú tó bá gba ní màálímù sí skul kan ká máa fún níbi two hundred thousand ní primary school jama gbogbo yẹn gbẹ ọ̀rọ̀ kàtsẹ lọ kéwú yẹn dáa gan yẹn kọ́ mo lọ sí arabic yẹn islamic studies <laughs> ó dáa nítorí wípé àwọn èèyàn abàbàrà owó púpọ̀ ṣùgbọ́n tá a fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí kì í ṣe pé tá à ń sọ nípa àwọn ìmọ̀ tó kù paramu ni àsọ bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ pátá ló ní bùkátà sí mẹ́sìn òun ló fi jẹ́ lásìkò táwa wá wà yìí bá a ṣe wá ń kó papọ̀ yìí oore tó pọ̀ mọ́ wa ń bẹ ń bẹ ẹ̀rọ ọmọ mi medical student ní gbogbo Quran sì ń bẹ lórí ẹ̀ gbogbo hadith ń bẹ lórí ẹ̀ gbogbo àlámọ̀rí ẹ̀ sì ń bẹ lórí ẹ̀ mo mọ ẹnìkan tó ṣe wípé nígbà tó parí tó jáde yunifásitì lóòótọ́ ó ṣẹ̀ṣẹ̀ tún lọ sí islamic university ní madina ó tún lọ ṣe sharia ẹ̀wọ̀n kan bẹ̀ yẹn kò sí tó burú yẹn lè plan yẹn fọ́mọ tẹ̀ yẹn bí kódà kó jẹ́ tán tún wá lọ ní madina ọmọ abubakar gumi medical doctor ni tí tí ń ṣiṣẹ́ ó sì tún wá padà lọ ó tún lọ látara láàfin lè mọ̀ wípé gbogbo ìmọ̀ pátápátá gbogbo ẹ̀ ń ní bùkátà sí mẹ́sìn tó bá ṣe wípé nínú ìmọ̀ ayé kan ni gbogbo ìmọ̀ nímọ̀ ló ní bùkátà sí yẹn àwọn tó bá nímọ̀ yẹn àwọn náà lápọ̀lẹ́ jù láwùjọ ẹ jẹ́ ká fọpọlọ wo ẹnu wípé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní bùkátà sí dókítọ̀ ẹ̀ wọ́n bá àwọn dókítọ̀ ṣe rí bí ọlọ́run because a sick bí dókítà bá ní kó o jókòó o jókòó ẹni tí ń mu sìgá bẹ́ẹ̀ bá ṣe wá ẹni tí ń mutí bẹ́ẹ̀ ṣe wá mutí kò ní í gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí dókítà sọ pé fún àlàáfíà ara yín o so ti yé ẹ stop ọtí mọ̀ bàbá ẹ̀ mú ti dókítà ní kí n má mú ti má kò ní í mú mọ́ ó sì ti ń gbọ́n wá àti ti gbẹ́ ọlọ́run ṣe ní àmọ́ ọlọ́kàmúrù wà lómọ ẹ̀sìn ọlọ́run ṣe kò ní gbà nítorí wípé a rí pé a ní bùkátà sí a sì ṣetán láti tẹ́tí gbọ́n ti ń wí ẹ wá wo ìmọ̀ ẹ̀sìn tó yẹ pé gbogbo ìmọ̀ ayé pátá ó ní bùkátà sí ẹ wá ọwọ́ tá a fi mú iṣẹ́ Nàìjíríà nìkan lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì náà ṣe ló fi jẹ́ pé bùkátà kárònú òun la fi kẹnu gbogbo àwọn àlàyé yìí yóò wá máa ṣẹlẹ̀ mí lè mọ̀ pé ṣé islam tún sọ gbogbo àwọn nǹkan yìí kí ló kan islam nípa àwọn nǹkan islam dá sí gbogbo ẹ̀ kò sí nǹkan ọ̀hún láyé nínú téyìn ó fi ṣẹlẹ̀ ayé téyìn ó fi rójú rẹ ọlọ́ téyìn ó fi lè mọ̀ mọ̀ wípé mò ń gbé ìgbésí ayé gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tó mọ kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọba ọ̀fẹ́ èyí tí ò bá sì tún wáyé èèyàn torí pé kò sẹ́ni tó lè mọ gbogbo nǹkan tán ọlọ́run tó wá ní fasalu ahala dhikri in kuntum la ta'lam ẹ tún béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tẹ́ ẹ bá mọ̀ tá a bá wá ń ṣàlàyé ìmọ̀ ẹ̀sìn báyìí gbogbo àná ò lè mọ̀ wípé ìmọ̀ ẹ̀sìn kọjá téèyàn ó kàn kà díẹ̀ téèyàn wà tó bó ń ti dọ̀gá ìmọ̀ tó fẹ̀jú ni ìmọ̀ tó jìndò ni ìmọ̀ tẹ́nìkan ò lè sọ pé òun ni òun mọ̀ gbogbo ẹ̀ torí pé ó wọ gbogbo abala gbogbo ètò ìgbésí ayé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tó lọ ṣe agiriki o ò ní dá sọ̀rọ̀ engineering abẹ́ẹ̀kọ́ tán bá bi ọ́ léèrè pé ẹjọ́ nípa ọ̀rọ̀ crops engineering ló ṣe àwọn crops kan no no no no no it's not my specialization you know i'm very sorry ṣùgbọ́n àfa yìí lè sọ bẹ́ẹ̀ àfa àlẹ́ mọ́ bẹ́ẹ̀ ẹ dákun bókù bá kú tó fọmọ mẹ́ta alẹ̀ ọmọkùnrin ọmọbìnrin ọmọ kan wá ń bẹ ọmọ ìyá lè yá rẹ̀ òun ni ìyá àwọn tó wáá bímọ obìnrin kan síbì kan ó tó wáá bímọ kan síbì kan nílé ọkọ rẹ̀ àárọ̀ gbogbo ẹ̀ láfọ ọgbọ yóò sì sọ bí wọ́n ṣe pín yẹn kò ní sọ wípé òun ò lọ ṣe kinní kan inheritance nìyẹn law of inheritance àfa alátúndé ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé àwọn oúnjẹ wo ló lẹ́tọ̀ọ́ àfa alábẹ̀rẹ̀ pé ẹ̀dákun téèyàn bá fẹ́ fẹ́yàwó kí làwọn tá a lè ṣe kí làwọn mọ́jẹ̀mú ìtakókò yìgì òun náà ni ó sọ àfa alábẹ̀rẹ̀ pé ẹ̀dákun tá bá fẹ́ yọ sàká nínú owó wa àfáà ni ṣe calculation iye owó yóò kọ́kọ́ gbé lọ sínú gold láti inú gold yóò wá ounce òun náà fi mẹ́yọ gold yóò gbé lọ ọbẹ̀ yẹn gbà yẹn ó convert ẹ̀ sí dollars láti inú dọ́là ni ó ti wá gbé wá náírà ni wàá sọ pé iye owó tí zakawọ̀ ni tá a fa abájá fọ́nú só lè ṣe ìyẹn ni gbogbo ẹ̀yin onítọ́ bá sì bẹ̀rẹ̀ lómi ẹ̀gbẹ́ ẹ̀rọ kì ṣe field mi nìyẹn mi ò sí fún ká calculate iye owó tó bá jẹ́ art ni mo ṣe yóò sọ bẹ́ẹ̀ bó ṣe wá lọ nìyẹn lábala gbogbo nǹkan pátápátá tóbi dọ́rọ̀ ọ̀rọ̀ àgíríkì afẹ́ dáko bó o la ṣe sàwọn nǹkan oroko wa afẹ́ sinran nǹkan ọ̀sìn bó o la ṣe ṣe àbúrò sọgbọn yẹn wà kò ní jẹ́ àfi hadith anabi sallallahu alayhi wa sallam sọ báyìí àwọn imam maliki sọ báyìí imam abu hanifa sọ báyìí taba gbọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ imam abu hanifa ló wọlé nítorí àwọn reasons báyìí ó sì lè má mú nǹkan kan lọ́wọ́ tọ́ba tó wá sọ yẹn tán tẹ́bá tí wọ́n á bèrè pé àyà yìí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn ìtumọ̀ méjì ló ní nígbà tọ́lọ̀ wọn bá sọ wípé wàlùmọ̀tò làkàtì àtàrà bọ́sùnà tàlàfẹ́tọ̀ kòró àwọn obìnrin tọkọ wọn bá kọ sílẹ̀ ọlọ́run ni wọ́n lò kòrú mẹ́ta kòrú ó lè túmọ̀ sí haid ó lè túmọ̀ sí tohor kí lọ́lọ́run gbà lérò ń àfọwọ́tún wa lọ sí linguistic analysis pé nínú language tó bá sọ báyìí nǹkan tó túmọ̀ ni tán bá sọ báyìí nù language ní tó túmọ̀ sí kì í sì tún ṣe kì í ṣe linguist ṣùgbọ́n kò ní sọ pé òun ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ yóò tún lọ ṣàlàyé ẹ̀ àwọn àfọ̀nímọ̀ náà wò àwọn ọ̀rọ̀ mẹ́wàá ni wọ́n sọ lérí ẹ̀ èyí tó lálàáfíà jù nìyí èyí tó ṣe gbá tó gbogbo èyí ní wá ń pa á pọ̀ tá a fi sọ pé àfa ṣùgbọ́n bó ṣe wá tó yẹn náà àwọn tó yẹ pẹrẹ jù lójú àwọn èèyàn láwùjọ nìyẹn kí n náà mọ èyí wọn kàn wọn kágbádá ọrùn káàkiri òde ọlọmọ ló fi jẹ́ pé àwa náà láàfọwọ́ ara wa pàtàkì ẹ̀ bákan náà ẹni tó bá sì ní mímọ̀ kóun náà fira rẹ̀ sáàyè àpọ́nlé ara ẹ̀ torí pé kò sí ní tó jábùkù ju kéèyàn ó wá yẹpẹrẹ ìmọ̀ ọlọ́run ló fi jẹ́ pé àáfàá tí bá ń yẹpẹrẹ ara rẹ̀ ìyá rẹ̀ ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run nítorí pé kì sara rẹ̀ yẹn ló ń yẹpẹrẹ ìmọ̀ ọlọ́run ló ń yẹpẹrẹ àwa ní àwọn kan wá àwọn ọlọ́pàá wa wọn wá kà ń kọ́ fún lọ́wọ́ wọn gbà létí àfàwọn ẹ̀ má bínú èṣù ni ah, ah so mọ̀ pé tó bá pẹ́ nìkan lásán ládùúgbò ló ṣe bẹ́ẹ̀ kò nítumọ̀ in ṣe yẹn dọ̀tí personality rẹ ó tún dọ̀tí ìmọ̀ ọlọ́run tó ń bẹ lára rẹ ìyẹn ni màá jẹ́ kó ní mímọ̀ ó máa sọ́ra ó máa sọ́ra tara rẹ gan kọ́ ló pàtàkì bí ibà ṣe ìmọ̀ tọ́lọ́run nígbà tọ́lọ́run fẹ́ gbé fáànù nẹ́bì gan ó ní inna sanulqi alayka qawlan thaqila in tó la fẹ́ gbé fún rẹ ànẹ́bì ẹni tó wá jẹ́ onímọ̀ kò wá kíyèsí nǹkan tó wo yẹn lára wọ́n ṣe pálapàla wọ́n náà nígbà àbá àtàwọn máa ń lọlé aṣẹ́wó àbá àtàwọn máa ń mu bíà nítorí rẹ ti dàrú tó bá ronú sí ní tó gbé sára ó mọ̀ sọ́ra ṣe báwọn èèyàn bá ń hùwà míì kódà kó hùwà ṣe ìwọ kóra dúró ìwọ ò ní lè ṣe nítorí ntọ́lọ̀ ń gbèsè ọ̀la ló fi wá jẹ́ pé adab ìmọ̀ ẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa sáwọn ọmọ kí ó bá bọ́ ọmọ kí ó ṣe máa ṣe ni bí yẹn ṣe máa ń ṣàgbàlagbà ni bí yẹn ṣe máa ń sọ̀rọ̀ ni bí yẹn ṣe máa ń ṣe nìyí ni ó fi lè wà ń bẹ kí àdábù yẹn kí mọ tọlọ yẹn kó lè níyì kó lè lápọnlé àfa gbọ́dọ̀ pọnlẹ rí àfa abdullahi ọmọ abbas ó ń bọ ọmọ rẹ sọ̀rọ̀ ńjọ́ kan ó ní ya bunayi eré ọmọ mi látàtàkàlám fíìmà láyà àní tí ò bá ti kàn ọ́ mọ̀ dá sí nínú ẹ̀kọ́ ni wàdà alkàlámà alkẹfìr fíìmà yà àní wọ́n sì tún látẹnumọ́ pọ̀ lérí èyí tó bá tún kàn ọ́ ẹwẹ kọ ntí o bá kàn o mọ da sí èyí tó bá tún kàn o mọ sọ pé ah ó kàn mí aṣọ tán ni sọmọ níwọn níbi àsọjú ọ̀rọ̀ níbi àtẹnumọ́ ọ̀rọ̀ èyàn àtúmọ̀ ṣàṣìṣe lóòótọ́ ọ̀rọ̀ yẹn kàn ọ ṣùgbọ́n àsọjú ń gbà mí èyí ó tún ṣàṣìṣe lérí ẹ gbogbo àwọn ẹ̀kọ́ yẹn wà ń bẹ nínú tíra ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń ké mélòó ni wọ́n lò nǹkan yẹn mọ́lẹ́ni bó o bá tiẹ̀ torí iyì tara rẹ wo ìmọ̀ yẹn ìmọ̀tọ́ ọlọ́run ọba yẹn torí ẹ̀ dáàbò bò pọ́nlé látara àdé eléyìí àwọn àlàyé yìí lọ́lọ́run ọba ṣàlàyé fún wa nínú alukur'an nítorí àsìkò àwọn àfáà tún wa sọ wípé téèyàn bá wá dẹdẹ bó o bá pa ta ẹran kan níbọn ò wá rí náà kejì ò rí ó wá ti bókú ẹ̀ ńlẹ̀ jẹ́ èèyàn lè gbé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ìdá arsalta kalbak anabi ni tó o bá tu ajá rẹ lẹ wasamait tó o wá dárúkọ ọlọ́run ọba sí ajá yẹn fa amsaka tí ajá yẹn tó bá wá gbá tó mú nǹkan yẹn wakọtala tó sì pa nǹkan yẹn fakul anabi ni kò jẹ wa in akala anabi ni ṣùgbọ́n tó yẹ pa ajá yẹn ti jẹ nínú ẹran yẹn falata akul anabini ma jìlẹ fi gbogbo tí mo sọ lẹ́ẹ̀kan nu hadisi gbogbo ẹ wa anabini falata kú tó bá ti jẹ ń bẹ anabini ma jẹ fa in am fa in na ma am saka ala nafsihi anabini ọpọ ẹran fún rẹ jẹ nìyẹn má gbà lọ́wọ́ ẹ tó bá ti jẹ ń bẹ bákan náà wáyé dá xaalatọ kìláàbà lamuyukarusumulọ àléyà tájà rẹ bá papọ̀ máwọn ajá míì tó ṣe pé wọn ò dárúkọ ọlọ́run sáwọn nígbà tán fẹ́ tú wọn lẹ̀ wọn èyí sì ṣe àwọn ajá tó lẹ́kọ̀ọ́ fa amsakna tí gbogbo àwọn ajá yẹn tí wọ́n jọjọ wá pa ẹran ẹ́n fakọtalina falata kú mọ̀jẹ̀ mọ̀jẹ̀rẹ̀ yẹn tó gbé fa ìnákàlà tẹ́dìrì ayú àkọ́tàl o mọ èwo ló pa ẹran yẹn nínú àwọn ajá yẹn ṣé tiẹ̀ ni àbáwọn èyí tí ò lẹ́kọ̀ọ́ anabi tí wọ́n wá ń rọ̀ mẹ́yìí ta sọ́ídà anabi ní tó bá wá ju ọkọ̀ sí ẹran kan tó sì jẹ́ ẹran halal tẹ́ran yẹn wá gbé ọkọ̀ yẹn gan tó gbé sálọ fawajadtahu ba'da yawmin aw yawmayni anabi ní tó bá padà wá rí lẹ́yìn ọjọ́ kan àbí lẹ́yìn ọjọ́ kejì laysa bihi tó wá rí wípé ńgbà tó wò dáadáa orí lára rẹ̀ kò sí nǹkan kan tó jẹ́ kó kú illa atharu sa'amika orí wípé rí pa ọkọ rẹ lórí ń bẹ̀ anabi ní fakul anabi ní kò jẹ́ nínú ẹgbàá wa àdìsí mi anabi ní àyàfi tó bá rí pé ó ti ń rùn tó lè kópa lára bá ọ nìkan anabi fi condition si o wá ń lọ́jọ́ kan o wá rí lóòótọ́ lo ojú ọkọ̀ sí ẹran kan ìgbà tí ó wà á dijọ́ kejì ẹran èyí tó rí tó kúlẹ̀ kò sámi ọkọ̀ kankan lára ẹ̀ má gbé bóyá yẹn bóyá ó rìn lọ tó rẹ̀ ló kú gífà ṣùgbọ́n gbà tó wo orí àmì ọkọ̀ rẹ tó sọ yẹn orí lára ẹ̀ anabi fakul anabi kò jẹ ṣùgbọ́n wà ń wakọ̀ àfìlímọ́ anabi ṣùgbọ́n gbà tó ju kìnìyẹn ó wá sá ó wá kó sínú omi ó wá kú sínú omi yẹn inú omi ló ti wá rí njọ́ kejì àbí njọ́ kẹta ọkú ànábì ló gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ sì ni ẹran inú omi tó kú inú omi a lè jẹ yẹn nítorí pé inú omi ló ń kulẹ̀ ń gbé ẹran eléyìí sáwọ inú omi ni kì í ṣe inú omi ló ń gbé ó ṣeé ṣe kó ṣe pé tó ta mọ́ yẹn kọ́ ló pa omi tó mu yó ló padà wá pa ìdí yẹn tánàbí sọ pé ó gbọ́dọ̀ jẹ hadith yìí bó ṣe wá mọ gbogbo ìdájọ́ tá ń sọ látàárọ̀ pátá ó wà nù hadith kan yẹn abẹ́lẹ́ wọn bá yín tóbi rẹ̀ kó bá a sàlékún ike àti ìgẹ̀ fanabi wa muhammad sallallahu alaihi wa sallam hadisi ń bẹnu sọ yóò bukhari jama ẹ wa ọdún mélòó la anabi wa lò láyé tó fi wá wá sí iṣu ńláyé anabi ó sọ̀rọ̀ lérí ẹ̀ lẹ́ẹ̀fìlẹ̀ mọ̀ kí òjíṣẹ́ ọlọ́run ọba ni kì í ṣe pẹ́yìn tó wá jíṣẹ́ ẹ̀ta rẹ̀ kò sí nǹkan ńláyé bàbá ń sọ pé ọlọ́run sọ pé amani kọ́lá rasulullah kọ́lá rasulullah ọ̀rọ̀ nípa dídákọ dídẹ́dẹ́ nìyẹn àti ìsọ̀rọ̀ ìbáàdà akírun agbáwẹ̀ ayọ saka alọ hajj ọ̀rọ̀ anabi tún kún ọdún mẹ́wàá la anabi wà lò láyé sọlá ẹnu ìgbà tó fi dà sígbà tá kú láyé gbogbo ẹ twenty three years náà ni ẹ wá wò kí ló wá dé láti ìgbà tá anabi ti wà lọ dè táyé òsì fi ní jáyé mọ òsì tí ó ṣẹlẹ̀ ẹ mọ ní kọlá rasulillah sọlá anabi sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí ló fi jẹ́ pé orí ire ní fáwa mùsùlùmí alhamdulilayi lẹ́dí adana lihada wàmàkúnná lina tàdí aláwòlá nàdánilá kádùgbẹ́ fọlọ́hún ọlọ́run tó tó èmi àti ẹ sójú ọ̀nà tá a wà yìí ọlọ́run dákun àdánwò tí ó ṣẹlẹ̀ tí ó mú wa kúrò ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa jẹ́ ká tán sójú ọ̀nà ìsìláàmù yìí rahmatika ya rahman rahimin subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tó dà lára pé ó bá a máa lè pàwẹ́ rẹ̀ jẹ́. bákan náà ọkùnrin tí yóò fẹnu ko ìyàwó rẹ̀ lẹ́nu nínú àwẹ̀ yóò bá yóò bá àwẹ̀ rẹ̀ jẹ́ wá ní kí ẹ fún ọkọ àtìyàwó nínú àgbèrè lórí. wọ́n ní kí ìyàn níbẹ̀ sí ìgbẹ́jẹ̀ pé ló bá ẹni tó sùn tó lálàá kó ń súnmọ́bìnrin àwẹ̀ rẹ̀ ò o ọkùnrin tí ó fẹnu kò ìyàwó rẹ̀ lẹ́nu fífara kan obìnrin lára kò bá àwẹ̀ jẹ́ so ti wà báyìí àwẹ̀ bàjẹ́ ṣùgbọ́n arọ̀ wá ní a bá wà nú àwẹ̀ ẹ jẹ́ kí rúùhù pàǹsìn lọ́hùn yẹn kó wà lára wa ìwọ́n tó wà nú àwẹ̀ lọ́n dìmọ̀ ìyàwó rẹ lórí bẹ́ẹ̀dì lọ́n dìmọ̀ a jẹ́ pé ẹ̀kọ́ àwẹ̀ yẹn gan ò ṣiṣẹ́ lára rẹ so ti wà báyìí ṣùgbọ́n ẹnu wọ̀ gbá aláṣọ rẹ já torí pé anábì kì yà wá Aisha nínú àwẹ̀ sallallahu alaihi wasallam wàá wà sọ imu wàá yà sọ ìmà tó ti wà báyìí ṣùgbọ́n àrọ̀ wá kí a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ máa di wípé ọ̀tọ̀ ní tó ọlọ́ọ̀ fẹ́ ṣe ọ̀tọ̀ níbi yóò padà lọ já sí ṣèyí nǹkan ní òdì wàhálà kọ́lọ́n kó sànú. wọ́n ní ṣé kéèyàn mọ̀ ṣe bábà sódà àbí òdà iṣẹ́ bábìn kéèyàn mọ̀ báyàn gẹrun kò sí nǹkan tó burú ńbẹ̀ o iṣẹ́ tó dáa ni bẹ́ẹ̀ yẹn bá lọ ṣe iṣẹ́ hajj àbí umra bọ́ bá parí jẹ́ ọ́ parí bọ́ọ̀rẹ́ ní fárí ọ̀rọ̀ àwọn tán ṣe bábà wọn bọ̀ fa wọn bọ̀ ṣe gbẹ kò sí tó burú mbẹ ṣùgbọ́n ẹni tá a gbọ́dọ̀ sọ́ra sí ó náà ni pé ká máa gẹrun bú àwọn irun kan wà tánà bí lòdì sí ó làánà àwọn tá a bá ń gẹrun òun náà ni alakọ́záàrù irun yẹn ni wọ́n ń gẹ̀ ń sìn tí wọ́n fa ẹ̀gbẹ́ bí tí wọ́n fà bí tí wọ́n fi tààrin lẹ̀ ó ti lóko tán pé èmi ò mọ̀ o <laughs> ẹ̀yin lẹ sọ o sọ irú ẹni tí ń gẹrun irú yẹn ànábì máa ma ṣépè fáwọn tán bá ń gẹ̀ nígbà tí mo rẹ́nìkan tó gẹrun yẹn mo ní sọ́dà kan rọ̀sọ̀ sọ́dà kan rọ̀sọ̀ pé anabi ò ní parọ́ láéláé ẹ̀sìn wọn yẹn wọ́n fà bí wọ́n wà fi ilẹ̀ báyìí so ìwọ tí wọ́n bá jẹ́ bàbá mùsùlùmí tẹ̀sí yé wọ́n bá yẹn sìn yẹn wa ta'awanu alal birri wa taqwa wa la ta'awanu alal ithmi wal udwan obìnrin tó jẹ́ yá dírẹ́sà kò sí tó burú iṣẹ́ tó dáa ni ṣùgbọ́n àwọn tí ò dá ń bẹ̀ ní kọ́ ọ mà wọ́n bá yẹn sorun márùn-ún lọ mú irun míì irun ajá irun kìíní attachment máa dì mọ́ irun tẹlòmíì àwọn èyí tọ́jú ara mu bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn àfa ṣùgbọ́n ká túnun ṣe ká bá ní túnun ṣe lókùrúgbà tí o bá ti jáde kúrò ní sẹ̀rẹ̀ islam kò sí tó burú bẹ̀ wallahu alam. wọ́n ní torí ṣé torí ní tán sọlẹ́ fúnẹ́fẹ́ na oníbèrè béèrè wípé òpó mẹ́rin òpó orígun iṣẹ́ hajj mẹ́rin náà ni àkọ́kọ́ òun náà ni tawaf ihram kéèyàn gbé ara mi ẹlẹ́ẹ̀kejì ni tawaf ẹlẹ́ẹ̀kẹta ni sáàyù kéèyàn ó sá sàfà àti mọ́ríwà sísá sàfà àti mọ́ríwà kì í ṣe pé wọ́n ń gba gírì lé sítẹ́rì máa gbé sísá pé àti òmò àrùndì máa kì í nìkan ẹ̀ tán kì í ṣètumọ̀ ẹ̀ nìyẹn tó ti yé ìmọ̀ rìn lọ tó ti wá débì kan ó pọ̀ sẹ̀sẹ̀ ó pọ̀ sẹ̀sẹ̀ ń láti ibì kan wọ́n ó ti fi iná sí báyìí green light kan báyìí wà ń bẹ ó pọ̀ sẹ̀sẹ̀ láti ó lè má ju bí rubí síbẹ̀ ń lọ tó ti parí ẹ̀ iná ó ti ti wà ń ó ti mọ farabalẹ̀ rìn lọ fọkùnrin nìkan ẹgbẹ́ arúbìnrin mi náà kó obìnrin àbíbò ni kókó obìnrin ọkùnrin nìkan ìwọ́n tó bá mú ìyàwó rẹ lọ́wọ́ bó ló ṣe wá ṣe tí wọ́n bá ti jọ́ọ̀gì kọjá ọ lọ dúró dé níbẹ̀ òun ò fi rìn wá bọ ẹ̀ ẹ̀ tún jọjọ́ mọ́ ẹ̀ mọ̀ rìn rẹ̀ kọ́lọ́n kó ṣe ń rọ̀ nto dáa jù nìyẹn bọ́lọ́wọ́n bá kó sànù wa kó ṣe ọrùn so ti umra mẹ́ta lòun òkúfù bíi arọ̀fà òun lẹ́lẹ́kẹrin tó fi pé ti hajj ṣùgbọ́n ti umra àràfà nìkan ni ò sí ń bẹ̀ yóò gbé ara mi yóò tawaf yóò ṣe sáyò táwọn jẹ́ sàfà àti mọ́wà. wa aleykum salaam. kì í ṣe ìgbàlọ́ ní ìfipá tó bá fi iye ẹ̀ pa òtí kọ̀rẹ́ ti kan ẹran yẹn pẹ̀lú bá lóye láyà wá fi àwọn kan abọ́ abábọ̀ kó ní ìfiri pẹ̀lú ẹran yẹn. tọ́ alhamdulilayi rabbil alamin ajá tó pa ẹran kódà kò sí bó fẹ́ ṣe ẹnu ní èèkan náà ni ó gbé wálé ni yóò padà kan ẹnu ẹ̀ náà ẹnu náà ni ó fi wálé e, àwọn rẹ̀ ètò rẹ̀ ó sì kàn án hadithi tó wáyé lórí ọ̀rọ̀ yẹn anabi ní ìdáwálaga kẹ́líbù iná à àhàdínkùn iná lànàbì sọ àwọn nǹkan àlò tẹ́ẹ̀ fi ń jẹun bí abọ́ bí síbí kankan iná ù lànàbì sọ kì í ṣẹran sallasu ala dalik wallahu alam. wọ́n ní gbàgbé pé ìgbọ̀nsẹ̀ kò kọ́ obìnrin obìnrin tó bá ṣe kò bá jìrẹ̀ lẹ́sùn báwọn yóò ti mọ̀ pé ọ̀rọ̀ òye ni so èèyàn máa sọ̀rọ̀ ìyẹn pé ẹlòmíì ò sì ní gbà ìyẹn pé kò ní ìdíkẹ́ sáré ẹ̀ tọ̀ yàfilẹ̀ kọ́mọ̀tò dìgbò yóò di ariwo <laughs> ṣe yóò tún bá kó yẹ kó báàjì rẹ̀ jẹ́ bẹ̀ tí tó ń ṣe yẹn wọ̀n ọ̀ràn tó ti yé aleykum salaam wa bóyá lára láti ẹran yẹn àpé èdè èèyàn orí bóyá èèyàn bẹ́ẹ̀ wà á rí bẹ́ẹ̀ àtàtì jẹ́ nínú Islam èèyàn lẹ́bàá àti àbí lẹ́bàá àti. pàkúté tí mùsùlùmí lè máa ta dẹ pàkúté tí ó ní nǹkan tí ó gun ẹran yẹn tí ó mẹ́jẹ̀já yẹn lára yẹn tó bá gun tó mẹ́jẹ̀já yẹn lára yẹn kódà kó ti kú kó tó débẹ̀ ó tó bá ti ṣe bísímìlá gbà tó ń dẹ pàkúté wọn sùmọ́ pàkúté fa tọkàn tó kú bẹ̀ tí ò mẹ́jẹ̀ jáde lára rẹ̀ tó o bá ba tẹ́tí ò ti kú o lè du sùmọ́tọ́ yẹ kó o ti kú o lè jẹ́ takutẹ́mi wa máa ń bẹ tó yẹ pé ẹsẹ̀ ló mú ẹran yóò bá jàjà rúru yóò sá lọ ẹsẹ̀ lọ́ọ́ bá ń bẹ ó gbúdọ̀ jẹ́ ẹsẹ̀ yẹn o <laughs> mẹ́ta ni mọ̀kútì àmì ń bà hímà wàyíyà háyà mọ̀kútì àmì ń bà hímà gbogbo ń tán bá gé látara ẹran tẹ́ran yẹn sì ń bẹ láláàyè fàhùwà mẹ́ta òkú bètè ní nǹkan yẹn lápèjúwe ń sìn adìẹ àkùkọ igbe orí rẹ ń wá igbe orí àkùkọ ń ọ o sì fẹ́ pàdé ẹ ẹ lọ́ba amákùkọ mẹ́ta wá ẹ bá ń igbe orí ẹ ń ẹ fa ẹ bá fògùn sórí kí ni láàmú ẹ bá ń dín ẹ rí i pé wọ́n rẹ nǹkan yẹn kúrò lára ẹ anabi ni mẹ́yìtà òkú ń bẹ̀tẹ̀ ní haram ni òwúrọ̀ jẹ́ kínní yẹn tó bá fẹ́ jẹ́ páàdì yẹ tó bá wá pa kò ní kó bọ́ dín kínní orí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ kan tó já torí bóyá kẹ́rin ẹ mọ̀kù kọ́ lọ ní tó já kalẹ̀ yẹn ò lè jẹ́ o so ti wà báyìí mo rò pé mo dáhùn béèrè yìí alhamdulilayi. Ah, wọ́n ní ìjọ lẹ́tọ̀ọ́ ká sọ pé atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi muhammad sallallahu alaihi wa sallam ni aṣáájú ẹ̀dá anabi ni ana sayyidu waladi adam anabi ni mi ni aṣáájú gbogbo ọmọ anabi adam so ti wà báyìí ṣùgbọ́n gbólóhùn tó ń sọ ni wípé ẹni tí ọlọ́run kọ́kọ́ dá níta kínú kùránì tá a rí nu súnà anabi adam ni gbogbo èyí tó kù bàtì nílé yìí kì í ṣe tó wà náà àwọn ọ̀rọ̀ mi ń bẹ táwọn afa sọ lórí èyàn ṣùgbọ́n èyí tó kílẹ̀ àṣìwà nítorí àánú kọ káwa sọ pé ádámà lọ́lọ́run kọ́kọ́ dá ìyẹn sọ pé lọ́lájà ní Muhammad sallallahu alayhi wa sallam ànábì ló lọ́lá jù gbogbo ẹ̀dá àlìjẹ́nà ẹnìkan ò ní wọ́bẹ̀ tánàbí ò bá wọ̀ sallallahu alayhi wa sallam sotí bàbá yìí aṣáájú ẹ̀dá lànà sallallahu alayhi wa sallam torí pé òun ni ó ṣáájú wájú ọ̀gbẹ́jà gbogbo àwọn ìtumọ̀ aṣáájú ẹ̀dá nìyẹn òun ni wa wà àlìjẹ́nà gbogbo ẹ̀dá pátá aṣáájú ni ànábì ni aṣáájú gbogbo àwọn ànábì ọlọ́run torí pé pàtó bẹ́ẹ̀ ṣe Isra wal Miraj tí wọ́n pàdé ní mọ́tìrì àkọ́sọ́ olóṣáájú kírun gbogbo wọn nábì ń pè ní Imamul Mursalin tó ti wá báyìí sọ bó ṣe rí nìyẹn wallahu a'lam. nọ́mbà ṣé ẹni yẹn kó lè máa tó túmọ̀ àwọn pàṣẹ tí wọ́n lè tó bẹ́ẹ̀ ni àbí báwo ẹlẹ́yìn ni pé ẹni tí wọ́n pa ẹyẹ náà tó nà ká ẹgbà tó nà pa dáhùn àpẹpẹ rán ẹni yẹn tó ń ṣe sọ́dákọ̀ náà ni sọ́dákọ̀ náà ni ó fẹ́ràn yẹn ṣe wọ́n pín fún àwọn aláìní wọ́n pín wọ́n pín wọ́n pín wọ́n pín wọ́n lè pín fún tútù tí wọ́n pín tó ń kálukú lọ tí ó lọ jẹ iye iye iye àwọn tó bá wá bọ́ sí ni òun ní iye kan pàtó sọ ti yé o sì lè gbé bẹ́ẹ̀ nìkan ṣoṣo o lè gbé fún yàrá méjì o lè gbé so wallahu alam. number six and five. ǹjẹ́ haduwa ẹni tó bá ń ta tẹ́tẹ́ dẹ́ba ẹ sọ pé ẹni tó bá mutí wọ́n ó fún ní ẹgbàá ogójì lásìkò àfáwà Umar wọ́n sọ di ẹgbàá ọgọ́rin ṣùgbọ́n nípa ti tẹ́tẹ́ ǹjẹ́ ẹni tó bá ta tẹ́tẹ́ ṣé ìdíyàjẹ kan bẹ pàtó nu ṣẹ̀ríà kò sí ìdíyàjẹ kankan pàtó nu ṣẹ̀ríà kò sí hadu fún de ẹni ẹlẹ́ṣẹ̀ ní kọlọ tọrọ àforíjì lọ́dọ̀ lọ kó sì jáwọ́ bẹ́ẹ̀ tí ò bá wá jábọ́ tó bá kú lérí ẹ̀ ìdìyà jẹ́ ń bẹ fún lọ́rùn so ti yọ abáyé. ada ọlọ ara. gẹ́gẹ́ Kulam là kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó máa sin ajá àyàfi fún ìdí méjì péré ìdí méjèèjì yẹn ṣẹ̀ríà Islam ṣe lẹ́tọ̀ọ́ lè sọ ìdí wálé lè hìrọ̀ ọ̀sà fún àti máa ṣọdẹ àti láti fi ṣọ́lé àbí láti fi ṣọ́ bẹ́ẹ̀ ẹni tó máa ń sin ẹran sìn tó máa ń da ẹran àwọn àkókò fẹ́ máa pa ẹran wọn jẹ so wọ́n fàjà ṣọ́ọ́ so ọ̀nà méjì yẹn làgùlẹ̀ fi sin ajá ṣùgbọ́n náà táwọn èèyàn fi máa ń sin ajá lóde ìsìn Islam farama ẹ kàn rí bí ẹnìkan tí ó bí dàdàǹgá nìkan tí ó máa lọ máa fàjà kiri títì máa fàjà rà máa fà wọn àtẹjọ́ máa fara wọn kí lélẹ̀ ń fàjà ń fi ṣe fàájì káàkiri ìwọ ẹranko nìyẹn àwọn mi sọ di pẹ́ẹ́tì tẹ́ pé orí bẹ́ẹ̀dì yẹn wọ́n jọ máa sùn ni wọ́n jọ máa jí ni inú káàrẹ̀ wọn àtàjà jọ máa lọ bí iṣẹ́ wọ́n jọ máa wálé gbogbo òyìn islam ò faramọ́ yẹn reason méjì péré tí islam fi gbà láyé lè sọ é di awil hirasa ó fẹ́ fi ṣọdẹ àbí ó fẹ́ fi ṣọ́ nǹkan pẹ̀lú àwọn conditions tó tún rọ̀ mọ́ kò gbọ́dọ̀ wọnú yàrá ẹ o ìta ni ó máa dúró sí sotí yé torípa nàbí ni la yadkhulul malaika baytan fi kalbin wala sura àrẹ́bí ni màláìka ò ní wọnú létí ajá o tí o bó ṣe nìyẹn wallahu alam biro insect wo insect pọ̀ ara mi kò sí tó burú bẹ́ẹ̀ fún bá ń jẹ́ yẹn àti sọ̀yìn lánàá máa yúdi tọ́bán jáza kọtìlóhó mọ̀kọ́dàmán gbogbo nǹkan tí máa kó nira báyàn a gbúdọ̀ dúró dìgbà tó bá tó kó nira bá wa ká tó pa kéèyàn wá pẹ̀ fún kẹ́nìkan á máa sọ fún ẹlẹ́yìn ká ah, alájẹ bẹ̀rù ọlọ́run sẹ́fọ̀n ìjẹyìn ni kílẹ̀ bẹ́ẹ̀ sọ fọlọ́n tó fi àlùkìyàmà èèrà tí ó jẹ èèyàn tí èèyàn sì ń pa ẹ ejò tí ó dọdọ yín jẹjẹ rẹ nílò èsì lọ pa gbogbo ohun tó bá lè kó nira báyàn jáàzà kọtùlùhù mọkọtàmà kó tó dọdọ ẹni ó lẹtọ kéèyàn ó ṣe kíni o kéèyàn ó pa. Number nine. Eh, rahman rahim salatu wa salam ala rasulillah ìbéèrè lórí ìbúra nínú ìwà mùnáfìkì òun ni kẹsàrátùl hálfì ọ̀pọ̀lọpọ̀ ìbúra nínú àwọn ìṣesí àwọn mùnáfìkì wàláì wàláì wàláì tàláì wàláì tàláì wàláì tàláì kò sí nínú ìwà mùmíní tòótọ́ torí pé mùmíní ò ní búra tí ìbá ṣe pé bùkátà béèrè fún kéèyàn ó búra tí yàrá bá ti sọ wàláì wàláì wàláì wàláì wàláì always ti ṣe jù ẹ mà pé irọ́ máa wà nú ọ̀rọ̀ ẹ̀ ọ̀n bá mi sọ̀rọ̀ nítorí sọ́kò wàláì tẹ̀lé ṣé mo bọ́ jiyàn ni pé tó ń sọ òrí bẹ́ẹ̀ èwo là búrọ̀ búra torí pé bíbúra ó dìgbà tó yẹ pé ẹni tí yàn ń sọ̀rọ̀ fún yẹn ó ó fi hàn lójú rẹ̀ pé kò gbá ní téèyàn ń sọ àbó sọ jáde pé òun ò gba ní téèyàn ń sọ èèyàn wá fẹ́ẹ́ fẹsẹ̀ ọ̀rọ̀ yẹn múlẹ̀ pé àní bó ṣe rí ni mo ṣe sọ wàláì ṣùgbọ́n ọ̀fẹ́ lọ́tọ̀ mi ò lọ́ọ̀ lọ́tọ̀ kí ló wá ń sún sọ wàláì sí wàláì tàláì mo fẹ́ lọ gbọ̀nsẹ̀ wàláì mo fẹ́ tí n bá ti gbọ̀nsẹ̀ tán wàláì mo tó fẹ́ máa lọ bí ṣé mo sọ pé ọ̀lọ́bẹ̀ ni so irọ́ ń bọ̀ nìyẹn irọ́ ń bọ̀ ni kathratul halfi ẹ́ tajlibul kadhib ọ̀pọ̀lọpọ̀ ìbúra ìmọ̀ ń fa irọ́ pípa so anywhere bẹ́ẹ̀ àwọn ìyá lókè ọ̀yá ni àbámọ́ lóṣàlẹ̀ ọ̀yá ni nítorí ẹnikẹ́ni tí wàláì wàláì wàláì bá ti pọ̀ jù náà rọ̀ rẹ̀ ẹ mọ̀ sàkíyèsí ẹ yóò máa parọ́ àwọn sálàfù kí ìbáyé kó dojú ẹ̀ tán ni wọ́n tó búra wọ́n bẹ̀rù àwọn àfáà tí wọ́n ní ìbúra yẹn tó bá búra a ti pín àwọn ìbúra yẹn sọ́nà tá a pín wọn sí nínú tẹ̀síìrì tó ṣáájú ìbúra èyí tó yẹ pé téèyàn bá bú téèyàn ó san ìtanràn tẹ́ni tó wá búra yẹn tí èé ṣe mùsùlùmí àbí tó jẹ́ mùsùlùmí àwọn àfáà tí wọ́n ní kò jẹ́ dandan ká fi májẹ̀mú mùsùlùmí sí i pé tó bá jẹ́ mùsùlùmí ló búra bẹ́ẹ̀ yóò sọ̀tànà tẹ́gbọ́n tí èé ṣe mùsùlùmí ló búra òun náà sọ̀tànà àwọn àfáà kan sọ pé hmm, lórí mùsùlùmí nìkan ló mọ kò dórí àwọn ẹni tí kì í bá ṣe mùsùlùmí tó bá búra kò ní san ìtanà kankan nítorí pé òfin wo ló fẹ́ fi mú só bìlífù nu ṣẹ̀rẹ́ àtẹ̀sọ́ni ló fi jẹ́ pé àwọn àfáà tí wọ́n ní ẹ̀ ní àkọsí ìtọ́ka wa pẹ̀lú yẹn ọ̀rọ̀ tí wọ́n yẹn ló tẹ̀sán jù mùsùlùmí ni ó búra tó bá wá di pé n tí mo búra pé mo fẹ́ ṣe yẹn mi ò ní í ṣe mọ́ yóò wá san ìtara mùsùlùmí nìyẹn kàn ṣùgbọ́n ìjọ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ kẹfẹ́rí ó jìyà ìbúra rẹ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run o ṣùgbọ́n láyé ń bí làwọn ò lè mu tó bá ìjọ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ yóò torí pé kẹfẹ́rí tó lòun kírun bí ọlọ́run ọ̀ràn nírun kí yóò kọ́ gba ìsìláàmù náà kírun tó jọra yẹn fún ṣùgbọ́n ìjọ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ ọlọ́run ò ní bá wò bẹ́ẹ̀ ọlọ́run ò ní kílódé òkírun ọlọ́run challenge yóò sì jìyà yóò wọná fi sàkọrọ so ti wà báyìí so ìdí yẹn sọ pé àìsọ wípé wòsàn kàfàrà yẹn ìyẹn ọ̀tọ́ pọ́lọ́ ò ní bí níjọ́ gbé dàlù kìyàmà alákọ̀ọ́kọ́ ẹni tó fi kẹ́míkà pẹ̀ran èmi ò mọ bó ṣe lè wáyé o bẹ́ẹ̀ wọ́n fi sí mú àbí wọ́n kórè wọ́n pọ́ ìsìn. bẹ̀sí yóò padà lọ kú la nínú àwọn kata àfi dẹdẹ àyèfi poison dẹdẹ nà sẹríà àyèfi poison pàǹkà torí pé ọ̀nà tó gbà kú yẹn ẹ̀jẹ̀ tó yẹ kó jáde gangan kó ló jáde yẹn torí pé kíní yẹn tún láwọn medical implications bá a ṣe máa du tẹ́jẹ̀ ìtọ̀hún yẹn ń jáde yẹn ó láwọn implications kì í ṣe pé nǹkan kan gùn mo fi sọ definition nǹkan gbúdọ̀ gùn tẹ́jọ́ jáde ń bẹ̀ kì í ṣe pé ká poison ń tẹ́ poison nǹkan kan ògùn ó kàn ṣubú lulẹ̀ ni so a lè jẹ́ wàhálà. ìyàtọ̀ lórí orílẹ̀-èdè tí wọ́n ti ẹni tó ń gbé orílẹ̀-èdè tí wọ́n gbófin kalẹ̀ pé ẹnikẹ́ni ò gbúdọ̀ dẹ́dẹ́ kò gbúdọ̀ pa ẹranko inú igbó mùsùlùmí tó ń bẹ nínú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kó yà kò gbúdọ̀ pa ẹran náà nítumẹ̀ tó o bá lọ pẹ ẹran tó bá gbà mú tó o bá lọ ń kó tí àyà koran ọ pẹ̀lẹ́ nítorí pé pípẹ ẹran sọ̀rọ̀ àyàn ni kì í sọ mo bá ọ yẹ ká máa mọ̀ dájọ́ kọ̀ọ̀kan kì í sọ̀rọ̀ àyàn èmi ò mọ dẹ́sẹ̀ báyìí mi ì sì ní ọlọ́run ní fìyà jẹ mí lórí pé mi ò dẹ́dẹ́ ẹni tó sì mọdẹ ṣe ọlọ́run ní fi àjẹ torí pé ntọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ tí ń tẹ̀mí lè jìyà sí ni kí n wá sọ pé aráàmù ni kéèyàn dẹ̀dẹ̀ mọdẹdẹ o kò ní ládàá ọ̀dẹdẹ o kò ní ládàá orílẹ̀-èdè wa ní kẹ́ ẹ má dẹ̀dẹ̀ ọ̀wá ń dẹ̀dẹ̀ láwọn mọ̀ dẹ̀dẹ̀ à ìyàtọ̀ bá rí lórí èyí kò fara mọ́ so ti mo bá rùn ni kì í ṣe wájú hádà wallahu a'lam. Thank you.